بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته àdúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba ọlọ́ọ̀dẹ tí ó tó yọ̀ǹda fún wa láti kójọ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ní òní yìí kí ọlọ́mọ kí ọ má ṣàjẹ́ kí ó ṣe ẹni tó fẹ́ sọ àti àwa tí a fẹ́ gbọ́ ní àǹfààní kọjẹ́ ìbálẹ́jọ́ dáadáa fún wa lọ́jọ́ ògbìndẹ̀ alkiyama kọ́mẹ̀jẹ́ ìbálẹ́jọ́ aburú bákan náà atọrọ ìkẹ́gẹ́ fún wa Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́ọ̀bá tí ó gbé dìde láti lè wá jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé pátá ìkẹ́ àti ìgẹ̀ náà kí ọ máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tí ọba tó tẹ̀lé ojú ọ̀nà mọ̀ wọn títí di ọjọ́ gbèdé alkiyama ìdánilẹ́kọ̀ọ́ tí a fẹ́ ṣe òun náà ni a ti gbọ́ yẹn ضوابط البدعة والتبديع عند السلف الصالح odidi topic ya gano ضوابط البدعة والتبديع عند السلف الصالح topic yìí tọ́pìkì tó ṣe pé ọgbẹ̀lẹ̀gẹ̀ ni torí pé tí wọ́n bá sọ pé fìtínà kan ọ wà láàrin mùsùlùmí olórí ń tọ́fà òun náà ni tọ́pìkì yìí ìyẹn fà tó fi já sí pé gbogbo àwọn kan tí à ń rí lónìí kì í ṣe pé bọ́yá ọjọ́ tuntun màá mú ọ̀rọ̀ sheikh islam ibn taymiyyah nípa bí ó ṣe ṣàlàyé bí agbárin yìí ṣe pàtàkì tó ọ̀rọ̀ rẹ̀ gùn púpọ̀ ṣùgbọ́n sókè díẹ̀ ó ní ayọ̀ dọ̀wábìt ó ní nǹkan tó ṣe pé yóò máa jí òǹdè fún nǹkan torí pé ọ̀pọ̀lọpọ̀ fìtínà ti máa ń ṣẹlẹ̀ níbi àwọn masáìlú ẹ̀lmíyà àwọn agbárin ìmọ̀ ntí sábà máa ń sokùnfà rẹ̀ òun náà ni kéèyàn ọmọ ṣe tàṣíl kọ́bla tẹ̀fúrẹ́ ìyẹn ni pé kí ìpìlẹ̀ ọmọ dùn dáadáa kéèyàn sọ ikú nfẹ́ mọ̀kànlé lórí sẹ́yìn pé gbogbo tí ìbá máa lérí nǹkan tí ò dùn dáadáa sẹ́yìn kan yẹn náà dùn kò lè dùn rárá. òǹdè yìí ọwọ́ ajẹmọ́ nǹkan tí à ń pè ní bídíà àti báwo la sì lè sọ pé èèyàn di oníbídíà òǹdè yìí wá ní ìkéṣe pé bóyá nǹkan tó mi àti ẹ tó ṣe pé àmú wá látọ̀dọ̀ ara wa ẹ̀yìndà mẹ́rin ẹ̀yìndà asálàfi sọ́ọ̀lẹ̀ torí pé lára ti tún dá wàhálà lẹ̀ lónìí onípele yìí sálàfi ni èyí èsì sálàfi àlámẹ̀ làwọn tó tẹ̀lé àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam àtàwọn tó tún tẹ̀lé wọn ẹni wọn ti kọ ìṣe wọn àtọrọ wọn sílẹ̀ kì í sọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam nìkan ni wọn kọ lára àjùlọ látọwà fún islam tí ó sì fẹ́ sí mi nù torí pé àdín ọlọ́ọ̀bá ni pé òun sọ ẹ̀sìn yìí pẹ̀lú pé àwọn tó tẹ̀lé àwọn sàbí àtàwọn tó tẹ̀lé wọn wọn máa pàtàkì ọ̀rọ̀ sálfù èyí ẹ̀fọ́ àdúgbò já pé gbogbo nǹkan yẹn ló wà tẹ́nìkan bá sọ pé eléyìí ni manhajus salaf kò ní wàhálà rárá inú tíráwó ló ti rí torí pé gèsè ìgbà tó kàn lè dámú wá látọ̀dọ̀ ààrẹ so ìtumọ̀ ẹni pé ẹnìkan ní sálàfí ẹnìkan èsì sálàfí kìí sọ̀rọ̀ ẹnu ìtaàwò ni kí ni àgbọ̀yé àwọn sálàfí sọ́ọ̀lẹ̀ ẹ̀bùn láti tẹ lérí mú wá torí pé lára mistake mi nìyẹn o lè mú ọ̀rọ̀ àwọn sálàfí sọ́ọ̀lẹ̀ wá àlùmọ̀tẹ̀kẹ̀lẹ́mù torí pé wọ́n ní mẹ́nàájú wọn lọ́tọ̀ bóyá kí n tó lọ jìnà so tọ́pìkì yìí ẹni tó wúlò fún púpọ̀ jù púpọ̀ jù tí ó sàǹfà níbẹ̀ púpọ̀ ẹni tó bá jẹ́ tùlábùlà ẹni ṣùgbọ́n màá ṣe ìgbìyànjú láti kọ̀rọ̀bà rẹ̀ yẹni pé ká sun màá sun mọ́ àwa tó ṣe pé àìṣe ṣúdẹ̀ǹtì náà ẹni tí ọba ṣe pé ó ní àkọlé kan ìmọ̀ wẹ́pọ̀ islam tó ṣe pé ńlọ́tà faraga fi ìyẹn ni pé ẹ ló lu ọ̀pọ̀lọpọ̀ àsìkò rẹ̀ fún òun ló lè gbọ́yé púpọ̀ ṣùgbọ́n àwa tó ṣe pé àgbọ́yé púpọ̀ náà èyí ò túmọ̀ sí pé a lè padà gbọ́yé nígbà tá a bá gbọ́ kíṣẹ́ẹ̀tì lóòrèkóòrè àbí tá a bá tún ṣe ìbéèrè àwọn nǹkan míì tí ọba wà lójú mbẹ́. sókísà ni pé ìdánilẹ́kọ̀ọ́ yìí á dé pẹ̀lú kí ni mẹ́nẹ́hájú àwọn sálfẹ̀ sọ́ọ̀lẹ̀ nípa bídíà àti àtẹ̀dé kí ló sì fà á tó fi já sí pé a gbọ́dọ̀ débẹ̀ òní pé àgbọ́yé tọ́lá ọba wa subahana wa ta'ala tó fọwọ́ sí tó ṣe pé kò ní mistake nínú tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó sì recommend fún ni àgbọ́yé àwọn sálfẹ̀ sọ́ọ̀lẹ̀ kí n tó mú ẹ̀rí wá títí dìsìn ló ṣe wípé àwọn tí wọ́n lọ sí ẹ̀kọ́ ayé padà tuntun làwọn tó bá ṣe lọ wọ́n mọ̀ nǹkan yìí púpọ̀ tẹ̀síìr ó pín sọ́nà mẹ́ta à ń pe tẹ̀síìr kan ìyẹn ni pé téèyàn bá fẹ́ ṣàlàyé constitution àbí òfin ìmọ̀ kan ṣàlàyé rẹ̀ pẹ̀lú àtẹ̀síìr àtẹ̀sírẹ́rì àbí àtẹ̀síìr àkọ́dọ́ì àbí àtẹ̀síìr àlfikì tafsir fiqhi lọ́dọ̀ àwọn tí wọ́n bá lọ sí agbárin ẹ̀kọ́ ayé ó ní bí kí lọ́ọ̀yà kakọ́ sàlàyé òfin pé bó ṣe rí nìyí àtẹ̀síìrì kọ̀dọ̀ yìí ẹ̀rí pé tí apẹnu bá wà nípa òfin kan wọ́n sọ pé kí wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn adájọ́ so láti lè sàlàyé òfin yẹ tẹ̀síìrì kọ̀dọ̀ inú àtẹ̀sírì tẹ̀sírẹ́yì tó ṣe pé òun náà wà mọ̀kọ́ dàm lérí méjèèjì tí mo sọ yẹ tí ó ṣe pé tí àlàyé míì bá takò àlàyé yẹn ni yọ wọlé òun lẹ àlàyé tí àwọn tó gbé constitution kalẹ̀ tí wọ́n bá ṣe fún nǹkan yẹn kí ló fà á torí pé wọ́n mọ circumstances tí ọ̀rọ̀ mọ́ òfin kí wọ́n tó gbé kalẹ̀ so ìyẹn fàyà sí pé àlàyé wọn fún un ó síwájú gbogbo àlàyé yòókù irú àlámẹ̀rí yẹ iná ni ọba àlámẹ̀rí sẹ̀rí àná ibn abbas rọ́dúyàláhù àníhùmá nígbà tí àwọn kan tí wọ́n kọjá ẹnu àlà tí wọ́n sọ pé àwọn òfin ti àgbọ̀yé àwọn sálàfùsì yẹ àwọn sàbí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam àwọn tá pè ní alkhawarij ibn abbas báyọ̀ndà lọ́dọ̀ sayidina ali pé òun fẹ́ lọ sàlàyé ọ̀rọ̀ fún wa bóyá ọ̀rọ̀ yìí wọn tún ni bóyá pé ali ọ̀rọ̀ bí yàrá kọ̀kọ́kọ́ gbà ṣùgbọ́n lẹ́tà padà yọ̀ǹda fún un nítorí sàlàyé fún wọn jọ́nà lọ́hùn ó ní pé nítorí fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣé máìkì yìí sọ ń gbóhùn dáadáa jí tukùn min qibala asxaabi nabi sallallahu alayhi wa sallam alayhim nazala al-qur'an. وهم أعلم بتأويله منكم وليس فيكم أحد منهم èmi tí mo wá bá yìí mo wá bá yìí lọ́tọ̀dọ̀ àwọn sàbí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ni a ní ọlọ́run bá sọ alukuran ìṣẹ́jú wọn lọ́lọ́run fi sọ kuran kalẹ̀ ntí ń ṣẹlẹ̀ tí kuran fi ń sọ kalẹ̀ wọ́n wà mbẹ́ a náà ni wọ́n sì lè ní àgbóyè rẹ̀ ju ẹ̀yìn yìí lọ ẹ̀ẹ̀tún wá lẹ́nìkan nínú àṣàbẹ́ yìí tó sọ̀pọ́tì yín lérí àgbọ̀yé yín kí ni tó fẹ́ fàyọ́ bẹ̀ wọn ìyẹn ni pé kẹ ẹ máa mú àyà kan wá kẹ ẹ máa mú hadith wá bàbá ńlá mi sí kìíní fáwọn fáwọn sàbí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam tó túmọ̀ sí pé àgbọ̀yé àwọn sálẹ̀f pàtàkì jùlọ àwọn sàbí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam nínú àlámàrí kò sí yọ sẹ́yìn bákan náà ọlọ́run bá wa subhanahu wa ta'ala kí n tó tó lọ síbi asaru mi asayi pé ní suratu tauba wasaabiquna la awwaluna min almuhajirina wal ansar والذين اتبعوهم بأي شيء بإحسان رضي الله عنهم ورضوا عنه تتدي يقري آية àwọn ẹni ìsíwájú nínú àwọn tí wọ́n ṣe hijira àbí àwọn tí wọ́n gba àwọn tó ṣe hijira lálejò àwọn wo nìyẹn àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà ọ̀bọ̀ ọkọ̀ ìyáda rẹ̀ pẹ̀lú kankan ìyẹn ni kò kaka kankan dè wọn àdéhùn nípa pé wọn wà lè jẹ́ náà ọgbọ ọ̀bọ̀ sí kò lóde nínú torí pé àlàyé pọ̀ lérí eléyìí àwọn tó bá tún á wọn so ìyẹn padà yá sí pé ìfúga ibn al-qayyim ntọ́lé ní fọ́tì ẹ̀rí ńlọ́sọ nípa ipe àgbọ̀yé sọ́lẹ̀fù sọ́ọ̀lẹ̀ kìí ṣe nǹkan téèyàn lè ibi pé àwọn èèyàn ò ní àkọlé kan rẹ̀ ìlọ́fà ọ̀pọ̀lọpọ̀ onírànràn fírákùtà rí lónìí tẹ yóò pè ṣíà èyí ò ṣúfì èyí ò ní kàwárìjì àti gbogbo àwọn kan tí bákanáà anabiwa muhammed sallallahu alayhi wa sallam ọ sọ wípé àwọn àjọ ọ̀hún yóò pín sí mélòó na seventy three ọlẹ àwọn afẹ ìjọ kan péré kìí sì ṣe pẹ̀lú orúkọ ròyìn ni ìròyìn wo ni ó wà lára wọn mankana alama ana aleyhi liyahu wamen wa ashabi ẹ̀rí mi tún nìyẹn pé àwọn tó bá wà lójú ọ̀nà tó ń wà súnà àti àgbọ̀yé àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam. tábìlì yìí kan orúkọ rẹ̀ ń jẹ́ yahya ọmọ yamar hadith mo fẹ́ ka ọ wà ní inú sahih muslim. ó ní pé كان أول من قال في القدر بالبصرة معبد الجهني ẹ̀ńtọ́ kọ́kọ́ sọ̀sọ́kúsọ nípa kájàrá tàfírí fírkọ kọ̀dàríyà arákùnrin yẹ ó làgbé ní macbeth aljuhani fantolokto ana wa sọ̀xibi xumeyd ibn abdulrahman alḥimyari xaajayn aw muctamiri nígbà tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹ ní kúfà ló ti bẹ̀rẹ̀ rẹ̀ òun àti ọ̀rẹ́ ẹ̀hún àwọn wá sẹ́rìn àjò láti lè lọ sí hajj àbí umra ẹni tó gba ọ̀rọ̀ yẹn wá ó sì méjì sí hajj wọn lọ sí àbí umra wọn lọ sí. fakultu fakulna law laqina axadan min asxaabi nabi sallallahu alayhi wa sallam fasalnaahu cama yaqulu ha ulaahi fi lqadar. a ìbá ti dá pọ̀ ní umra tá a lọ yìí àbí hajj tá a lọ yìí ká alábàápàdé ẹnìkan nínú sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí pé lásìkò yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbí ti kú torí lára àwọn <coughs> tí ó kàn kú nínú àwọn sàbí oní ibn umar wa. فوفق لنا عبد الله ابن عمر ابن الخطاب داخلان المسجد ọlọ́run wá fi àsìkò gẹ́ bá a ṣe ń wọ kàábà báyìí àbí masalasi anabi wa muhammed sallallahu alaihi wa sallam nítorí pé masalasi lọ́sọ̀ báwọn ṣe rí abdullahi ọmọ umar tí ọfẹ wọ masalasi nù fatanaftuhu wa ana wa sawaxibi sẹ́yìn tí wọ́n nù àdúnà àyàmínihì wàlẹ̀ àkàr àṣìmáàlì bá a ṣe sáré lọ bá a nù ẹnìkan dúró lẹ́yìn ẹgbẹ́ ọ̀tún ẹnìkan dúró ní ẹgbẹ́ òsì fatanaftu anna sawaxibi sayakilo ilayi alkalam ṣùgbọ́n nǹkan wà nínú ẹ̀mí mi tí mo lérò ní pé ẹnì kejì mi èmi ni wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ ìyẹn fà tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé ìyá abba abdulrahman orúkọ lára orúkọ ọmọ abdullahi ọmọ umar ni abdulrahman ìní àfi ń pè ní abu abdulrahman. إنه قد ظهر قبلنا أناس àwọn èèyàn kan ti jáde ní kúfà báyìí o yaqra'una alquran wọn ka quran wọ́n yà taqaffaruna alilm àwọn náà sì ń wá mọ̀ ṣùgbọ́n ìmọ̀ wọn ò tí ì segin ni kò tí ì dáńtọ́ wọn ò tí ì jìnnà nínú mọ̀ yẹzùmúnà fàdákàrà ní sàánìkìm ọ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń pa wọn yẹzùmúnà alàkọ́dà wà ánàlà amúra onuf pé kò sí ti jẹ́ kádàrá nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́ọ̀bù òpè bubu rẹ̀ síwájú kó tó ṣẹlẹ̀ kódà ọlọ́ọ̀bù onímọ̀ sí síwájú kó tó ṣẹlẹ̀ ìtì mo fẹ́ lò nínú ọ̀rọ̀ yìí ni pé nígbà bídí àṣẹlẹ̀ ní kúfà ta ni wọ́n lọ gbé bá ansabi anabi wa muhammed sallallahu alayhi wa sallam hadith yẹn gùn ọ̀rọ̀ yẹn gan náà ló sì bí hadith tó gùn tí gbogbo wa máa ń hadith tí malayika jibril tó fi wá béèrè nípa iman alayislam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so hadith yẹn gùn gan ìtì mo sáfẹ́ nílò ní pé ká kọ̀ ìyádà ìyẹn ni pé ká fi òǹdè sí tọ́pìkì tá a fẹ́ sọ pẹ̀lú pé fáhàmù sálàfì sọ́ọ̀lẹ̀ ilé àfẹ́fẹ́ sọ ọ wà very important ṣùgbọ́n àdánwò tí wọ́n ń ṣẹlẹ̀ lónìí ò ní pé ntí è sọ̀rọ̀ sálàf ntí è sí mẹ́nìhàjú sálàf àbí ọ̀rọ̀ tí sálàfì sọ ṣùgbọ́n táwọn èèyàn gbọ́yé tó ntí dá wàhálà lẹ́nu àwọn kan clear pé kò sí tọ́ka wọn pẹ̀lú ọ̀rọ̀ àwọn sàbí lára wọn ni khawarij ìyẹn fún abẹ́fẹ̀já sí pé gẹ́bí tí sheikh islam wọn padà sọ náà iná fi àárí nínú wọn gan tọ́pa wọn sàbí torí pé wọn ò náà ní àgbọ́yé wọn gbogbo ẹ̀rí tá a kà sílẹ̀ wọn kò sí tọ́ka wọn pẹ̀lú ẹ̀ àwọn kan sì gbà pé àwọn fẹ́ tẹ̀lé wọn ṣùgbọ́n tó ṣe pé wọ́n ṣe àsìgbọ́ ni àwọn yẹn sẹ́pẹ́rẹ́ àlàyé ni tọ́ba ṣe pàdé níyàn dáadáa wípé òun fẹ́ tẹ̀lé sáráfù tòótọ́ ni tọ́ba ti gbálàyé so yọ padà kúrò níbi ìtì máa ń sọ lásìtì lè gbàgbọ́ yé ọ̀rọ̀ àwọn sẹ́lẹ̀ torí pé ọ̀rọ̀ wọn pọ̀ ó nídìí àlè ìsìnkúrọ̀ àtàm ìyẹn ni pé kìí ṣe pé mo kàn ń kọ́ ìmọ̀ mo ń fi kún nǹkan mi no irú ẹni yẹn yóò jẹ́ sí pé ọ̀tàkà sọ́sọ̀ sínú mọ̀gá ẹni pé ìmọ̀ ẹ̀sìn gan ló ń wá tó bá ń se nǹkan míì ọkàn fi ń kun ni kìí ṣe pé bọ́yá kí ó ní fi ń kun nǹkan míì so pé ó ní di farabalẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn nígbà tí ìbátan á kójọ ó ní di kí ni tí ó gbà lérò pẹ̀lú ẹ̀ lára ẹni tó sì gbọ́ ọ̀rọ̀ sálàfù yìí púpọ̀ jù púpọ̀ jù yìí fún gan láti ìgbà tó ti wá sílé ayé dísìn kìí tì sí rú ẹ̀ kódà ẹlòmíì gbà pé gan ṣé ẹlòmíì gan tó síwájú ẹ̀ oníṣẹ́kọ̀ọ́ islam والله العظيم والله العظيم اكسي او باقر شيخ الاسلام انتو باقر ترى شيخ الاسلام دادا يوم يبقى ìfúga yọ́fẹ̀ lè sọ pé lẹ́sọ̀ bíbáṣà ọlọ́run máa fún ní àgbọ́yé àgbọ́yé rẹ̀ ó tún wá jẹ́ sí pé gbogbo bí tó lò sí oníbò ni a sì mọ̀ nípa ọ̀rọ̀ àwọn sẹ́lẹ̀fẹ̀ sọ́ọ̀lẹ̀ ìyẹn fàdé mi já sí pé tí n bá sọ pé òun fẹ́ gbọ́ àgbọ́yé kan lọ́dọ̀ àwọn sẹ́lẹ̀ kìí màásùm kìí màásùm lẹ́ẹ̀nàfọ̀ báṣà kìí pé bọ́yá ọ̀là níbi àṣìṣe ṣùgbọ́n wàláhi alazim àfẹ́ntì ọba ka tíra sheikh islam ọlọ́run máa máa ṣe ní hujjá alẹ́nẹ́s alẹ́lẹ́kàk ẹ̀rí láti lè ṣàlàyé ẹ̀sìn rẹ̀ fáwọn èèyàn ni ẹni tó bá sì mọ̀ nípa sheikh islam dáadáa sọ yọ ọmọ kan tí mo sọ yìí yálà nígbà nípa gbogbo àkéédà àbí fíkìw àbí usul àbí tàríkì ìfùgà ẹni tó bá fẹ́ kà nípa sheikh islam ó lérò pé kò mọ nǹkan bí mani àgbọ̀yé sẹ́lẹ̀fù sọ́ọ̀lẹ̀ nítorí ṣe pàtàkì ni ṣùgbọ́n tí ń dá wà láàlẹ̀ ni pé sá àgbọ̀yé bí etí wọ́n gbà lérò. tọ́píkì yìí gẹ́gẹ́ bí tí mo sọ lára tí ń dá wà láàlẹ̀ tipẹ́tipẹ́ tó sọ wípé fìtínà rẹ̀ sì kún lẹ́dùn ní òní so máa ka ọ̀rọ̀ sheikh islam tẹ́ fi ma irú aburú wo lọ́wọ́ à níbi kéèyàn sọ́ra nípa irú tọ́pìkì yìí tó fi yá sí pé kìí ṣe irú èmi àti ẹ tó sọ wípé àti ìdántọ́ pa àmà ńlá bọ̀ sórí rédíò àbórí tẹlifíṣàn tá a máa bà dá àwọn èèyàn pé eléyìí sọ́ọ́hìbù ìbédè kódà ẹ jẹ́ ká kọ́ ọ̀rọ̀ sheikh islam náà so ká tún máa bá ìdánilẹ́kọ̀ọ́ بسم الله والصلاة والسلام على رسول الله هو أنه على الاستقامة نعم هم التابعين أيوة نعم. لكن أعظم المهم في هذا الباب وغير تمييز السنة من البدعة نعم تمييز السنة أيوة من البدعة من البدعة أتسالي أو علامة ركالو ọwá ní pé alámẹ̀rí tó ń sọ síwájú yẹ ó fúyẹ́ níbi tíra rẹ̀ àlèsìkọ́mà ibi olófisè mọ̀kọ́dímà àlàyé tó ń se lọ yẹ fúyẹ́ èyí tó burú jùlọ ní pé bóòlá sì mọ̀yàtọ̀ láàrin súnà àti bídíà bóòlá sì mọ̀yàtọ̀ láàrin ẹ̀ ayọ́ èyí súnà tún ma amọ̀rọ̀ bí aṣáàrẹ̀ ọ̀hún àyíwá wàlìbídí àtú mọ́lẹ̀m yẹ̀ṣọ́rọ̀ àwọn torí pé súnà ní tí ọlọ́run bá pa láṣẹ bídí àní tó ṣe pé kọ̀lẹ́rì gbogbo rẹ̀ tó tún wá clear náà fàyínà hádàlì bàbá kásọ̀rọ̀ fi ìtìrọ́bù náà sí fíl òṣòlì wọlìkúrò agbègbè bídíà ibi tí wàhálà pọ̀ sí nìyẹn ibi tí wàhálà tó pọ̀ sí jù òní agbègbè sẹ́yìn súnà ní sẹ́yìn bídíà ni نعم حيث يزعم كل فريق أن طريقه هو سنة وطريق مخالفه هو البدع إلي يوري بي أولو لوجو سنة أولو انت لسلف الصالح يوسي رياني كجيري بي bidiani sẹ́yìn pé tọ́ba rí pé oníbidiani ó simple kí ni yóò wá wáyé lẹ́yìn rẹ̀ náà túmọ̀ ìhá kùmù túmọ̀ ìnáwó yá kùmù àlàmùkọ̀ọ́lẹ́fì yìí bẹ̀ hukumu lè mú tẹ́lẹ̀ rẹ̀ ìdájọ́ táwọn sálàfù ti sọ nípa abẹ́yẹ ṣe máa bá oníbídí àlò ìyá àmà tọ̀ bákọ̀ rẹ̀ lé lórí mọ́ gbọ́ kẹsẹ̀tì kan tó ṣe pé a wọ̀lá èèyàn mọ̀ yí pé tọ́pìkì yìí àdánwò gidi lọ́jẹ́ fún àwọn míì àwọn àfáà táwọn èèyàn ní bàdà yìí náà ni o kódà àwọn sẹ́kù wa bàbá wa wà lára ẹni tẹ́ni ẹ̀ mẹ́ṣẹ̀ àtàwọn èèyàn mọ̀ yí pé gbogbo ọjọ́ ayé wọn pátá súnà ni wọ́n fi ń se kódà ó wà nínú àwọn èèyàn tó ṣe pé kò lè ṣe nǹkan rí pé bóun ṣe gbọ́ súnà yìí òun lapa lára àwọn bàbá yìí ó sì ó sì bí gbàgbé yẹn ń sọ̀rọ̀ kẹfẹ́rí bẹ́ẹ̀ wàláì bẹ́ẹ̀ ni sì ń sọ̀rọ̀ wọn kí ló gbọ́yé pé òun fẹ́ tẹ̀lé sálà àsọ̀ọ̀lẹ̀ sheikul islam sọ wípé àdáwò wa ni pé nígbà ọba tí wọ́n bá dá rẹ̀ tán pé eléyìí o àwọn fàríkù tẹ́ rí o yálà tàdọ́mùdì ni àbí tẹ́ǹsì ni àbí gbogbo àtàwùnù yóò tó a máa bá lò nílò kíni sọ́ọ́hìbò ìbéèrè fàbítálì ọwá sálámù sí kọ̀yẹ́kọ́ dáhùn kọ́ máa yẹpẹrẹ kọ́ sọ̀rọ̀ ẹ̀ láì dáa kí ló fà á torí pé ó ti àsọ́là sílan bàtìlà ó ti kọ́kọ́ fúnra rẹ̀ ní ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ aburú gbogbo tí wọ́n máa lé lórí kí wá ní ọwọ́ ajá burú náà fẹ̀yẹ̀kúnmù mi ìdálíkà mìnà sáré mọ́lá yọ̀síhì ìlọ́lá subhanallah látara àdánwò yìí àìmọye fìtínà ni ó wá sẹ̀rẹ̀ àìmọye fìtínà ni ó tàrí wá náà. wọ́n á wà lùmọ̀ndọ́lá fi ìdálík wọ́n mú lè kọ̀wárì. àwọn mo kọ́kọ́ sọ̀rọ̀ lọ ìyẹn ni pé kì í ṣe nǹkan tuntun nítorí wà ti pẹ́ ni ẹn tí ọkọ́kọ́ gbà wípé òun ló ń wà lórí súnà àwọn míì wà lórí bídíà tọ́wá tún gbà wípé onílò bídíà ló ń gbọ́dọ̀ bá wọn lò ní kawarij tí wọ́n simple lẹ́wọ́n sọ wípé àwájú bídíà tá a làwá àṣàbẹ́ ní kawarij sọ wípé ń bídíà ni wọ́n sẹ́gbẹ́ tó ń bá fi lórí láyà tó fi pé sàábẹ́ ń bídíà ni sẹ́ pé kò sí pẹ̀sẹ̀n tí ò tó lè pẹ̀lú bídíà náà wà á na haifu hakamu lè nukú sí yìí bí anna wà masikú na bí kitabi lai wa sunna yi na ana aliyya wa ma'awiyata wa laskarin um alul ma'asiya wa bídíà torí pé wọ́n gbà pé àwọn làwọn tí ń tẹ̀lé sunna àwọn làwọn tí àwọn ń tẹ̀lé ìlànà anabi wa muhammed sallallahu alaihi wa sallam sayyidina ali kọ́lọ́mọ sọ̀wánu muawiya àti gbogbo àwọn tó tẹ̀lé wọn oníbídíà ni wọn. àyọ̀wá fastahalu mastahaluhu minal muslimin wàlíyẹ́ fa ètò jẹ́wọ̀ lára mùsùlùmí wọ́n ṣe ìṣẹ̀hìlálù ẹ̀ wọ́n ṣe ìṣẹ̀hìlálù dáàmú wọn yẹn ni pé alẹ́tọ̀ sí káwọn pa wọn wọ́n ṣe ìṣẹ̀hìlálù ẹ̀rùdù wọn alẹ́tọ̀ sí káwọn sọ̀rọ̀ wọn bàjẹ́ àwọn èyí tí ń ṣẹlẹ̀ nísìnyí ẹ̀rùdù làwọn ń tàǹpà pẹ̀lú ẹ̀ náà kọ́nà méjì kí wọ́n gba débi àdánwò mi ìyẹn ni pé kí wọ́n yẹpẹrẹ àáfàá súnà sọ fún mi nígbà tó bá yẹpẹrẹ àáfàá súnà ibo lọ fẹ́ káwọn èèyàn ti máa kẹ́kọ̀ọ́ kí wọ́n máa lọ sọ́dún bídí àníyẹ nígbà sheikh islam ọba jọ lójú sheikh ibn bass ọjọ lójú sheikh ibn osemin ọjọ lójú gbogbo àwọn bàbá táwọn náà mọ̀ ló ń súnà nígbàdàn àti láàyè mi wọn ọjọ lójú ìtọ́ ń sọ ní pé ẹ máa bọ̀ wá sọ́dọ̀ mi àbí ẹ máa lọ sọ́dọ̀ mídíà so àjọ ọ̀rọ̀ yẹn pọ̀ ṣùgbọ́n kò sí àyè púpọ̀ níta fi mọ pàtàkì tọ́pìkì yìí nìyẹn tí mo sọ yí pé láti lè gbọ́ yé ẹni tó bá ṣe pé ó jẹ́ tùlábọ̀lá ẹ̀lì ìgbà ló lè gbọ́ yé púpọ̀ jù ṣùgbọ́n àwa tí a yìí ṣe student náà a gbọ́ yé kí ọlọ́ọ̀bá kí ó ṣe ní rọrùn láti lè jẹ́ kí agbọ̀yé mo ti tó àti bí ó ti yẹ ojúpẹ̀lẹ̀ tí màá fi ṣe àlàyé rẹ̀ mo pin sọ́nà tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ ó ní ìpìlẹ̀ méjì kan tó ṣe pé èèyàn gbọ́dọ̀ má gbọ́yé dáadáa tó bá fẹ́ sọ̀rọ̀ nípa bídíà lẹ́yìn gbogbo àwọn òǹdè míì tí ó máa wá pínsípù ṣe lápẹ́ ni àbí law lápẹ́ ni àbí rúlù lápẹ́ ni general rule oúnjẹ tí ó máa wá lẹ́yìn rẹ̀ orí méjèèjì ẹni forí sọ àwọn oúnjẹ yẹ ó tún pín sọ́nà báyìí oúnjẹ míì wà tó jẹ mọ́ àwọn ìjọsìn tó ṣe wípé ọgbọ́dọ̀ gbà lọ́dọ̀ aṣáárẹ̀ bìdíkọ̀ tafasiluha bìdíkọ̀ àlàyé rẹ̀ látọ̀kẹ̀ délẹ̀ ọ̀dọ̀ ṣáárẹ̀ lọ́gbọ́dọ̀ ti gbà á nínú quran àbí sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam lọ́gbọ́dọ̀ ti gbà àwọn òde míì jẹ́ má báyẹn òde míì wá lórí àwọn nǹkan tó ṣe yí pé general principle rẹ̀ èlò nídìí lọ́dọ̀ alquran àti sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam tá à ń pè ní almabade àbí alqawaidul amma èlò nídìí ṣùgbọ́n tẹ̀fà sílù rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ méjèèjì yẹn téèyàn bá lé sí àdáyẹrí rẹ̀ ìtọ́jẹ́ súnà yóò pè bídíà ìtọ́jẹ́ bídíà yóò pè ní súnà àdáwò tí wàá ti bẹ̀ wá òní sheikh islam ti yẹ̀yẹ̀ ìlàwọ́ náà sì ti ń rí nísìn kọ́nà ọba kí ọba ní kásẹ̀ rẹ̀ lẹ̀. àwọn ọ̀sùrù míì ó ní etí ò ṣe bídíà nípìnlẹ̀ ṣùgbọ́n tó lè lọ síbi bídíà ìyẹn gbọ́dọ̀ gbọ́yé náà ìyẹn gbọ́dọ̀ gbọ́yé ìyẹn ní sẹ́dùn fẹ́rí à fi báàbìlì bídíà. oúnjẹ míì tí ó tún wá òun ní oúnjẹ tọ́jẹ mẹ́ bóòlà ṣe ṣe ìdájọ́ kí ni ìdájọ́ bídíà jẹ́ ńgbà bá gbọ́ bídíà yìí kí wọ́n á ní ìdájọ́ ẹ̀ńtọ́bájú bídíà torí pé bídíà kì í ṣe ìrẹ̀kànnà lára àdánwò tí ń ṣẹlẹ̀ nìyẹn mo ti ṣàlàyé léyìn díẹ̀ ìga ló jẹ́ kí n màmá fi sẹ́yìn torí pé lẹ́tọ̀ ló má débẹ̀ mo ti ṣàlàyé léyìn díẹ̀ ẹni tí ó bá wá síbi àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó lọ so yóò ti gbọ́ yẹyẹ níwọ̀nba yóò ti gbọ́ yẹyẹ níwọ̀nba. náà lẹ́yìn rẹ̀ tó bá ṣe é ṣe màá mẹ́ńṣẹ́ àwọn àpèjúwe díẹ̀ ṣùgbọ́n àpèjúwe gan lọ́yọ̀ pọ̀ jù èyí tí mo rí sìn ó ní pé ó kù wákàtí kan àti díẹ̀ àti ìbọ̀nà tọ́pìkì gan so bọ́yá àwọn elétò wọn fi kàn torí pé afẹ́ kó ṣe pé òní sẹ́gbà tí ń bá àwọn tọ́pìkì kan bọ̀ ó ti tó bí nítorí lóṣù kan so òní ni ó yẹ kọ́ parí torí pé ní tí mùsùlùmí fẹ́ fi àsìkò ṣe àti ń ta wá bùkátà sí nínú àlàyé ọ̀pọ̀ ju kó sẹ́ pé tọ́pìkì kan ẹ̀ lágbàá jùmọ̀ lọ. so mọ́dájú àwọn àfáàjọ nù ọlọ́run sanwó lẹ́sẹ̀ rè torí pé ìgbìyànjú tí wọ́n àti ìsìdákàmbẹ̀ àwọn fèsì eléégún wọ́n fèsì gbogbo ẹ̀ àwa nísìnyí ara wa là ń sìnkí ni ara wa là ń fèsì mọ́dájú wọn ni pé ẹ̀ tó bá mú ẹ̀ ànísìnyí gbogbo wàásì rẹ̀ láti ìbẹ̀rẹ̀ àwẹ̀ dópin ọ̀rọ̀ ẹ̀ á ní òfin mọ̀ sọ. ẹ̀yin bá wá sí pé tù ní wá sí rẹ̀ láti ìbẹ̀rẹ̀ àwẹ̀ títí dé kínní ní òfin mọ̀ sọ. mọ́nàjù kan náà nìyẹn ntí ẹ fi ń sùn náà ní pé nǹkan yẹ kọ́sàlẹ̀ ṣùgbọ́n xalalu jẹ́ wà mí. so kìí ṣe mọ́nàjù tó yarantí dáadáa ní kọ́sẹ́ pé nǹkan ẹyọ kan náà lèyàn sá gbajúmọ́ tí wọ́n fẹ́ àkàn mọ̀ọ́mọ́ pé àwọn amájòkú ni àbí àwọn amáṣe gbani na àwọn ìpìlẹ̀ méjì tí mo sọ wípé èèyàn gbọ́dọ̀ gbọ́yé dáadáa tó sọ wípé gbogbo àwọn òǹdè míì ti ń bọ̀ yọ lọ máa forí sọ lọ́nà kan àbí kejì alákọ̀ọ́kọ́ ni pé àdínú mẹ́lẹ́yìn alẹ́ aslin bọ́tìl yẹkùnú bọ́tìlẹ̀ gbogbo ẹ̀sìn tí èèyàn bá gbé lérí ìpìlẹ̀ tí èèyàn ṣe gidi fàmìbáàbì àwọn ládọ́wà sí pé kò ti ẹ̀gbẹ́ lérí ìpìlẹ̀ kankan gbogbo tí bá ti ń máa lè ìbàjẹ́ náà ni ọjì àpèjúwe díẹ̀ lérí yẹ torí pé àwọn akẹ́tùn mímbọ̀ tí wọ́n máa forí sọ ó ní kéyò gbé pìlẹ̀ wípé wọ́n máa lo làákẹ́ ìhun sínú sẹ̀ríà àwọn lọ́sọ̀nà látara bẹ̀yẹ àwọn tá à pè ní almutakalimun sáà máa wọ́n jẹ́ almutakalimun náà lára wọn kòlásọ̀ sókè nípa tí jẹ́mọ̀tàkàlímù ni àwọn tó kọ̀ dáma àlàákìl àlànàkì wọ́n wá mú ìpìlẹ̀ kan wá wípé tí sẹ̀rí àbá ti ya pa ìtàwọn gbà wípé yẹ̀kíní ni nínú ọ̀dọ̀ tiwọn ìyẹn ni pé àmẹ̀dájú ni sẹ̀rí àláwọ́ bùkátà sí káwá bí ó ṣe bá làákàyè wọn mu kì í ṣe pé làákàyè ni ọ̀lọ́ba torí pé làákàyè wọ́n gbà wípé dẹ̀lí ló ń kọ́tù ẹ̀yìn tọba lọ wo gbogbo àwọn tẹ́tí ẹ pè ní kọ̀tẹ̀yàtì yìí ẹ pé wàhálìyàtì ni so ọ̀rọ̀ pọ̀ lérí tiwọn náà lára wọn ni aṣáírà wà lára wọn ni màtòrídìyà wà lára wọn ni mọ̀tẹ́sílà wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sẹ́yìn pé ìpìlẹ̀ bí wọ́n àṣẹ́sà ìtí wọn mọ́lé lórí ara rẹ̀ náà ti ṣe nọ́fì sifat èmi ti ṣe nọ́fì kádàrá èmi ìyẹn pé kò sí ti jẹ́rò ìfọ́lọ́ èmi ní tọ́pọ̀ nínú quran látara làákà ìmọ̀ ti lára arú ẹ̀ òun náà ni kéèyàn ó lérò yí pé lára tó ń fi lè sẹ̀rí ẹ̀sìn òun ni manama kílẹ̀ àlá àlá bí ẹ tàwọn onísúfí pé mo ti ríran báyìí ó sì gbọ́dọ̀ lọ sí nǹkan báyìí ìyẹn tó clear ni àwọn akẹ́tùmí padà ń bọ̀ ní orí rẹ̀ am lahum shuraka shara'u lahum min ad-din ma lam ya'zam bihi Allah ta ni ó fi ẹ̀sìn lélẹ̀ ta ni Allah subhanahu wa ta'ala ìpínlẹ̀ kejì tó ṣe pé gbogbo àwọn akẹ́tùn míì ti tún bọ̀ yọ lọ máa bá a ó ní pé asifal matuluba lè ìbáadá náà tí a máa ń pè nǹkan jẹ́ ìjọsìn a fi ń ṣe ìjọsìn ìròyìn tá a fẹ́ láàrẹ̀ méjì ní kìí sẹ́yọ alákọ̀ọ́kọ́ ni pé yóò nípìnlẹ̀ pẹ̀lú pírísìpù tí mo ti kọ́kọ́ sẹ́yẹ yóò ní ìpìlẹ̀ ìpìlẹ̀ yóò sì jẹ́ ìpìlẹ̀ tó dáa tó wà níbàámu sí tírọ̀ lọ́n súnà anábì wa muhammed sallallahu alayhi wa sallam àti ọ̀rọ̀ àwọn sàbí anábì wa muhammed sallallahu alayhi wa sallam ìyẹn ni àwọn sálfù sọ́ọ̀lẹ̀ ẹ̀kẹ́jì wá ní pé ìròyìn tí yóò wà fún nǹkan yẹ kìí sí ìròyìn ẹyọkà kó lè clear kẹ́nìkan jókòó nísìn kọ́tẹ́ asọ́lẹ̀ kọ́tẹ́ ipé òun abi lá ìlàhà ìlọ́lá àbí wọ́n máa jó bí àwọn kan ẹnìkan pè mí ní ìjọ àràfà lọ sí géètì o yá mo fẹ́ sọ nípa rẹ̀ ni tó lè lọ sí géètì mo ní kí ni wọ́n ti ń bẹ̀ ó ní àwọn kan ti kóra jọ wọn náà fẹ́ máa fara jọ àwọn alárafa mo ní subhanallah ìtò ti sẹlẹ̀ tí imam malik gẹ́gẹ́ tá a sọ wípé à ń tẹ̀lé ó pè ní bídíà ilà àwọn eléyìn tó ń lọ torí mi ọ̀gbọ́rí tẹ́lẹ̀ pé káwọn èèyàn lọ sí yídi géètì kí wọ́n á lọ kórajọ níjọ́ àràfà pé àánà fẹ́ máa fi àdúrà ṣíṣe mọ̀ṣọ́rọ̀ ni àbíkẹ́sì mọ̀ṣọ́rọ̀ ìtọ́lẹ̀tọ̀ ni ni ṣùgbọ́n kí ni tọ́sọ́ di bídíà ìròyìn tí ó sì ń bẹ̀ ìròyìn tó yọ wà ń bẹ̀ tí ó sì ń bẹ̀ ńlọ́sọ́ di imam malik ni ó ní wọn béèrè lọwọ imam malik ìfúnka àwọn fatawa míì wọ síwájú ti imam malik pé kéèyàn kórajọ níjọ àràfà kọsọpọ ń fara ju àwọn alárafà mọlọmọ ọrọ imam malik wá ní pé nasọ imam malik ṣe nkaro yìí àwọn míì náà sì ṣe yìí pé kò sí tọjọ anabi ò sí àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam mo ò sí bẹ́ẹ̀ nǹkan yẹn nípìnlẹ̀ kásàdúrà nípìnlẹ̀ kásẹ̀ ìrántí ọlọ́run nípìnlẹ̀ ìpìlẹ̀ tó fún sẹ́gbẹ́ ó ti bá kọ́ídà àkọ́kọ́ mu ṣùgbọ́n ntí ọsọ di bídíà òun ìròyìn yọ wà bẹ́ẹ̀ tí ò sí bẹ́ẹ̀ wa máa ń nípa ìròyìn tó ń kálukú máa wá fòjọsìn kò sáàyè púpọ̀ ìbá sọ kí ní jẹ́ ìbáàdà gan lọ́dọ̀ àwọn tí ọjẹ́ onímímà ibi tí mistake máa ti ń wáyé ni pé ìròyìn wo la níìdì fún irú ìjọsìn yìí ìròyìn wo ni ọ̀yẹ́ ní àníìdì fún àwọn kẹkẹ wà tá à ń pè ní nítọ́sẹ̀ yí pé làákẹ́ ọmọ ènìyàn ò lè gbé kalẹ̀ àfikọ́ gbà látọ̀dọ̀ ọlọ́run ọba wọn subahana wa ta'ala ìpìlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá àwọn kẹ́kẹ́ sí wà tó ṣe pé ìpìlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ ọmọ ènìyàn ló ti wá ni yẹn ni pé ó dé láwọn òde kan lápèjúwe ká lọ máa lẹ̀kọ̀ àbí ká máa kí sí hajarul aswad ẹnì kan ò lè forí gbé kalẹ̀ bí ìbá ṣe pé ọba wa látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn akẹ́kẹ́ wà tó ṣe pé ọmọ nìyẹn lè ṣe pẹ̀lú làákàyè rẹ̀ tẹ́lẹ̀ ó lè nígbà màmá bíi kátajà nísìn ọmọ nìyẹn lè nígbà màmá bíi kí n jàfẹ́tọ̀ mi àbí kí n pèpè sí ìtìmọ̀bá belief ti ṣe dáwà torí pé lára ti ń dáwà lálẹ́ ní sẹ́nà ni pé ṣé jẹ̀mọ́ àdá àbí jẹ̀mọ́ sí kíkórajọ kéèyàn ó ṣe ìgbìyànjú lérí tó bá níbi léfù sí ntí làákà ilé gbọ́n màní ìyẹn ni pé kì í ṣe ìbáàdà máàdọ̀ àwọn oníṣòlù ṣàlàyé lẹ́yìn tí a padà ṣàlàyé rẹ̀ díẹ̀ náà ìbáàdà pín sí méjì ìbáàdà máàdọ̀ wà ìbáàdà tó ṣe pé yóò kọlu màánà ha. irú àwọn nkẹyẹ kìí ṣe pé ọ máa wo sífà dẹ̀kíkọ̀ fún pé bóòlù ànábì ṣe ṣe dáwà rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe gbọ́dọ̀ rí títí táyé parẹ́ bàbá náà mi ṣèkè ni kódà ó wà nínú àwọn afá àtọkọlẹ̀ yìí pé lára ń tó jẹ́ kí rọ́ọ̀sì àkọ́gbà bukhara lọ́jọ́ tó ti pẹ́ wá ó ní pé ẹ̀ńtọ́jọ́ lórí ẹ̀ńtí ìlú tí imam bukhari ti wá ó gba fatuwa lọ́dọ̀ àwọn afá yìí pé sékùn náà lọ ra àwọn nǹkan ogun tó ṣe jagun dáadáa yàtọ̀ sí àdátà lò wọ́n ní bídíà pé bídíà ni torí pé wọ́n sì bídíà gbọ́yé kí ni tí a gbà lérò ẹ̀ ni pé irú ìròyìn yẹ ò sí kọ́ lọ ra gbogbo àwọn nǹkan tí a ń lò nísìn tó sì pé ìyàtọ̀ wà mí nǹkan kọ̀ọ̀kan so ká ṣe dáwà ìtìlá ká ilé gbọ́mọ̀ ni ìyẹn kọ̀wá bùkátà sí sífàdẹ̀kíkọ̀. Si, látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìtọ́wá bùkátà sí ni abdulwabit ṣé kò tako àwọn kọ̀wáìdò àmà àwọn general rule tí sẹ̀rí àgbékalẹ̀ ṣé kò tako irú ìyẹn lọ́fọ̀lẹ́ yá sí pé o ò lè máa rí nínú tíra fíkì àbí tíra hadith kí wọ́n sọ pé kàìfíyàtú lè bẹ́ẹ̀ kàìfíyàtú àni eh, ìjára ò lè rí láíláí tọ́ba lò mẹ́bàbí tẹ̀já wọ́sì ni ṣùgbọ́n ọmọ rí kàìfíyàtò sọ́lẹ̀t kàìfíyàtò lòdù kàìfíyàtò tẹ̀yẹ́mùn kàìfíyàtò lògùsù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé àwọn kẹyẹ wọ́n bùkátà sí kọ́ ọgbà láti ibo látọ̀dọ̀ ṣẹ́rẹ̀ ṣùgbọ́n wọn tó ṣe pé làákàì gan-an ó ti dá lẹ́jọ́ kódà kí ṣẹ̀rí ọ̀mọ́ wá àwọn yẹn ń pè ní ibadat yóò kọ́ ìmọ̀ àná ha ibadat ma'kúlẹ̀ fi ìmọ̀ àná àwọn kan tó ṣe pé làákàyè lè nígbàmà lọ síbẹ̀ tẹ́lẹ̀ ọmọ ènìyàn ló kírètì látọ̀dọ̀ rẹ̀ ìyẹn ló fọwọ́ sí pé àwọn kankan wà tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ti bàjẹ́ táwọn kẹfìrí ń ṣe tí ó sì chẹ́ǹjì ẹ̀ ọ̀wọ́ yìí pé ọkàn fi kíni kun ó fi kọ̀wá ìdùnkún lára arú ẹ̀ oníkíni ta ló lè sọ lára nǹkan tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ti bá síwájú díyà wà ń àyíbẹ̀ kọ́ni àlàákìlà àwọn lábáwá ń ṣe tẹ́lẹ̀ kẹ́nìkan pa ẹnìkan mi sékìlì kọ́fẹ́ kó sì pé àwọn fámìlì rẹ̀ wọ́n sọ̀pọ̀tì ẹ̀ ní parẹ̀ àlàyé pọ̀ níbẹ̀ yẹn. so a gbọ́dọ̀ ṣe ìyapa láàrin ìjọsìn tó ṣe yí pé àwòrán rẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ láíláí lára hikma tó sì wá ń bẹ̀ ni pé àwọn ìjọsìn tó ṣe pé àwòrán rẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ láéláé àwọn tó ṣe pé kọ̀wọ́ bùkátà sí yíyàtọ̀ ni irun kò gbọ́dọ̀ yàtọ̀ àwẹ̀ kò gbọ́dọ̀ yàtọ̀ àlùwàlà kò gbọ́dọ̀ yàtọ̀ ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ wà tó ṣe pé gbígbà bá ṣe ń lọ yọ́ ma change bí wọ́n ṣe ń ṣe ṣúra láyà nabi wa muhammed sallallahu alayhi wa sallam nǹkan ni wọ́n ṣe ń ṣe nísìn àtà ní saudi ti lo ìdájọ́ ẹ̀sìn bí wọ́n ṣe ń ṣe ìdájọ́ láyà nabi wa muhammed sallallahu alayhi wa sallam nǹkan ni wọ́n ṣe ń ṣe nísìn bí wọ́n ṣe ń ṣe dáwà kódà látọ̀dọ̀ àwọn tó sọ pé nǹkan kan bí díà ní nínú dáwà àwòrán abánàbí ṣe ń ṣe níjọ yẹn kọ́lá àwọn náà ṣe nísìn àbíbo lẹ ti rí pé ànábì yan akápò ọyàn àtàwọn kankan tá a máa ń yàn nínú intanidalẹ yẹn so àwòrán yẹn àwọn ò lè pe ti ń bí torí pé agbọyẹ wípé ìjọsìn nítorí a bá ń se níjọsìn àwọn kẹ́kẹ́ wà tó sí pé tafasilu rẹ̀ gbèdékọ̀ àlàyé rẹ̀ ní ti ẹ̀kúnrẹ́rẹ́ ó gbọ́dọ̀ wà látọ̀dọ̀ ṣá rẹ̀ àwọn kẹ́kẹ́ sì wà tó sí pé àlàyé rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ni ó ti wá ṣùgbọ́n ọ gbọ́dọ̀ fi tako general law irú ẹ̀ náà ni gbogbo àwọn kẹ́kẹ́ tí mo ti sàlàyé lọ yẹn bóòlà kí ni ẹ̀rí wa lérí yẹn lérí pé àwọn nǹkan yẹn pín sí méjì ìròyìn tá a need òun náà ni ìpanupọ̀ àwọn tí àwọn èèyàn yìí náà ń pé àwọn ń tẹ̀lé asọ́lẹ́fù ìpanupọ̀ wọn tí wọn ò ní èméjì nínú. ó ní pé wọ́lwọ́sọ̀ àìsọ̀lẹ̀ ti bẹ́ẹ̀rù yòjìhálù fahwa alẹ́ istislahu kólwàlmọ̀rẹ́sẹ̀lù. نقبله لعمل الصحابة كالنقل للمصحف للمصحف والكتابة تولية الصديق للفاروق وهدم جاري مسجد للضيق onípe àwọn kẹkẹ wà tí a ń pè ní alẹ́ istislah tó على الاستصلاح n مصالح bí àǹfààní ṣe ń yọjú ìlànà ṣe fi ń lò tí wọ́n bá sọ pé nǹkan jẹ́ almasọ́lẹ̀ ìmọ̀rọ̀sọ́lẹ̀ ìyẹn ni pé kúlù máa ń fa àtẹ̀yìn داخلة في مقاصد الشريعة ولم يوجد لها شاهد بالاعتبار أو بالإلغاء gbogbo nǹkan tí àǹfààní bá ti wà ń bẹ̀ ṣùgbọ́n tó lè rí tó sì ṣe pé àǹfààní yẹ ọkọ̀tako makọ́sídù sẹ̀ríà ẹni mo fi sọ pé àwọn mùsùlùmí tó wà tó sọ pé àti ṣe tú yóò gba ọ̀pọ̀lọpọ̀ táì so kásá máa gbà bẹ́ẹ̀ ẹni tó bá kéwú yóò máa yóò máa jẹ́ tiẹ̀ ṣùgbọ́n kò sí ẹ̀rí tó jẹ́ special evidence lérí pé ọ̀dà bí ọ̀dà ìyẹn là ń pè ní almasaleh almursaleh ìyàtọ̀ sí wàá bẹ̀ sí alwasaẹ̀ alwasailu wa àámù ju masalihul mursala lọ torí pé wasailu lè jẹ́ wasailu ṣẹ̀rẹ̀ẹ́yà ó sì lè jẹ́ wasailu àdíyà àlàyé ń bọ̀ náà ṣùgbọ́n masalihul mursala kò lè jẹ́ wasailu àkọlé jẹ́ masalih torí pé tọ́ba ti jẹ́ masalihu mu'tabara ó ti kó mursala ìyẹn pé tọ́ba ti lẹ́rìí ó ti kó mursala ṣùgbọ́n wasila òun lè lẹ́rìí khas bíi khutba jimá wasila ni àbíkẹ́sì wasila wasila ni àlàyé pọ̀ lérí ẹ̀ ṣùgbọ́n lẹ́sì wà fún irú wasailu yẹ kò gbọ́dọ̀ change ní bí sẹ̀rí àti gbé kalẹ̀ àyàfi pẹ̀lú àwọn àyàfi kan lójú padà bí ó sì lè rí wasailu kan wà tó ṣe wasailu àdíyà ni kọ̀rọ̀ fi mẹ́ṣẹ̀ rẹ̀ àwọn mìíràn mẹ́ṣẹ̀ rẹ̀ yẹ ni pé bí ayé láàmà mà ipe léyìí náà wúlò fẹ̀sìn kò sì tako makọ́sídù sẹ̀ríà yóò wà bẹ̀. bí a ṣe ń pèrún láyé ànábì wa muhammed sallallahu alayhi wa sallam nkọ́lá ń pè sí i máìkì àfi ń pèrún ara ẹ̀sìn náà sì ni irun pípé wa. alákọ̀ọ́kọ́ ni pé usman ibn afan bóyá kí n tú ètò mọ́kọ́kọ́ sọ. a máa lórúkọ yẹn a máa lò kí ló fà á lè amẹ́lẹ̀ sọ̀háàbà torí pa àwọn sàbí náà lò sọ pé gbogbo tí gbogbo wa ń sọ náà ni pé àátẹ̀lé ta ni àsọlẹ́fù sọ́ọ̀lẹ̀ bí kí ni kanaktilil mashafi walkitaba quran láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọn kọ́lẹ̀ tí wọ́n bá kọ́lẹ̀ kìí sàwòrán bí wọ́n ti kọ́ láyé àwọn sàbí àwòrán ti change kí ló fà á torí pé wọ́n rí pàǹfà níwọ̀n bẹ́ẹ̀ tó ń ti bí wọn ò ṣe lẹ́rìí tọ́jọ́ dalil khas tọ́jọ́ sífà dẹ̀kíkọ̀ lọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam àti fífi ọmọ sí àràfi kò sí tẹ́lẹ̀ pé ìkànnì ọmọ gba ọmọ mẹ́ta ìkànnì ọmọ gba ọmọ méjì maslaha gbígbà ayé ṣe ń lọ olójú wọn ti mọ̀ ṣé bídà nìyẹn náà so bàbá làmì ṣèkìní bákan náà tàwọn olóyè tó ṣe bí abubakar ṣe jẹ́ kí umaru di khalifa lẹ́yìn rẹ̀ kò sí násù fún nínú quran kò sí násù fún nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam sífà yìí ò sí lọ́dọ̀ anabi sífà irú àwòrán yẹ súra yẹ kò sí lọ́dọ̀ anabi rárá kí ló fà tó fi lò maslaha mursala wọn pè wasila ni mo ti ṣe yàtọ̀ díẹ̀ láàrin masalih mursala àti wasa'il torí pé lára mistake táwọn ètò máa ń se ní pé àwọn míì ti kọ́ tí a pa ibo ni masọ́lẹ̀ mọ́sálà lọ ibo ni ọlọ so ìyàtọ̀ gbọ́dọ̀ wà a gbọ́dọ̀ sì yàtọ̀ láàrin kí ni jẹ́ alwasa'il wal masọ́lẹ̀ almursalẹ̀ bákan náà bí abubakar rọ̀dúyẹ̀lá bó ṣe ṣe umar ọmọ khattab ní khalifa lẹ́yìn rẹ̀ kò sí lẹ́sùn fún kò sáwòrán yẹ lọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam bí umar bó ṣe wú àwọn ilé tọ́wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí anabi wa muhammed sallallahu alayhi wa sallam lára wípọ́ fẹ́ fẹ́ sí kò sí lọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwòrán yóò sí kí ló fà mí bá àbí mí bá bí almasalih torí pé ròyìn yẹ kìí sọ̀rọ̀ yẹn nìkan wá látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam bìdí kọ̀ kátì ẹ̀tọ́ wá sọ pé ìtọ́jẹ́ máa lámẹ̀rí tìláyé tánàbí ìpìlẹ̀ fẹ́ ká sọ yẹn ni tí èsì pé afẹ́lùfẹ́sìn irú mọ́tò nísìn wọ́n ṣe kìí ṣe gbébọ́ yá fẹ́sìn ni òun ká dúkú ká ń lò fún tó wù ni kátì ẹ̀tọ́ wá pé lẹ́yìn tánàbí sọ pé anton alam bi omori duniya kan fannu jakek pé bí a sì sọ gàrí délùbọ́ ó lè ẹ̀sìpẹ́tì eléyìn lọ́dọ̀ ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ṣẹ̀rí ó fún ọ ní mabade am general principles ìtí ṣẹ̀rí ọkọ̀ fún ọ nù tafasilu rẹ̀ ọ̀dọ́ rẹ̀ ni ó ti wá ìta abádébẹ̀ bákan náà bọ́yá torí pé kò sí ààyè púpọ̀ àwọn àwòrán mi wà látọ̀dọ̀ àwọn sàbí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam táwọn ti ṣe ìyàtọ̀ láàrin irú ìròyìn wo ni wọ́n bùkátà sí níbi ìjọsìn kọ̀ọ̀kan bí ànábìwá muhammed sallallahu alayhi wa sallam bó ṣe ṣàlàyé àkídà nígbà ayé rẹ̀ bẹ́ẹ̀ kọ́ làwọn ń ṣàlàyé rẹ̀ lónìí ìyàtọ̀ wà bẹ́ẹ̀ torí pé àwọn kan míì wà tá fi ṣàlàyé àkídà tó ṣe pé ìgbà ayé ìní ó mu wá tí a fi ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ torí pé lára táwọn èèyàn gbọ́yé nìyẹn ṣùgbọ́n wọn ta nídìí ni pé kò gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ yàtọ̀ sí ìlà ìyẹn lọ́fà islam àwọn bídíà níbi tó náà bá kẹ́ sheikh islam dé ìṣesí àwọn bídíà ó tún mọ̀jú wa lọ ibi làákàyè tí àwọn mutakalim sọ pé làwọn máa lò sheikh islam tó ṣe rọ́ọ̀dù wọn láti bẹ̀ odidi tíà tó ṣe pé mujalladat ó ní kíni anaklu wàlàákì gbogbo tó wà bẹ́ẹ̀ rọ́jù lérí mùtàkàlẹ́mì ni ó ní àrọ́jù alẹ́lmọ̀tàkìyè àlàyé pọ̀ lérí sheikh islam tó ṣe pé odidi tọ́pìkì kan ogan ni sheikh islam lọ́tọ̀ so ìyàtọ̀ wà láàrin méjèèjì tá a bá ti gbọ́ nǹkan yìí yé àwọn kọ̀wáìdù kan bọ̀ tó ṣe pé yóò tún lọ́mọ forí sọ alákọ̀ọ́kọ́ ó ní. principle to ṣe pé ọba ìròyìn tá a wá bùkátà dìde kọ̀ lọ́dọ̀ àṣà rẹ̀ mo ti tu láì máa yẹ gbà. kọ́ìdà àkọ́kọ́ níbẹ̀ ó ní pé atakiyed almaksud lílà ìbáadá bèdà torí pé gbogbo àlámàrí láàrin ifuru àti tẹ̀fúrẹ́tù ni bó ṣe já sí pé ntọ́jẹ́ súnà àgbọ̀dọ̀ pé ń bídíà ni ntọ́jẹ́ bídíà ní àgbọ̀dọ̀ pé ní àgbọ̀dọ̀ pé súnà ẹni tí ó sì ṣe léyìn ọwọ́ bùkátà sí ìfarabalẹ̀ kọ́kọ́kọ́ gbé kọ́mọ ìpìlẹ̀ kó tó máa ma nǹkan lé bí kọ́ ìmọ̀kúmọ̀ ọmọ kọ́nà ọba kọ́ sànù wa níbẹ̀. ìyẹn ni pé kó kí sẹ̀ríà kó se nǹkan ní alàlẹ̀ ìtìlá ìyẹn ni pé kọ́mọ fi òǹdè kankan sí kí wọ́n wá fi òǹdè sí bíbí àná. bí kíni sẹ̀ríà ọ̀sẹ̀ yìí pé kayọ̀ náà fìlà wá sẹ́ pé àbí ṣáàrù wọ́n ti lóṣù kan pé máa fi ṣe náà fila nísìkò ṣàbàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dídí àníyẹ torí pé òótọ́ ni ṣáàrù sọ pé yẹn lẹ́fìlà lẹ́ni tó wọ̀ wá kọ̀ rẹ̀ pẹ̀lú kan àbí pẹ̀lú pé ọ bọ̀ra sí òhò ọwọ́ àyànná fílà àbí pẹ̀lú irú raka tí sẹ̀rí ọ̀sọ́ bídíà ni ìyẹn kọ̀wọ́ bùkátà àwọn oníṣùlùgá ti sọ̀rọ̀ pẹ̀ torí pé takidul mutlak ìyàtájú ilẹ̀ tẹ̀lé takidu ta gbàlérò taxis one way, so fún àwa tó ṣe pé a bá mọ̀ nípa kéw ṣùgbọ́n kí n láfi fi alimọ̀súdù kún torí pé àwọn tàkìdù kan wà tí è ṣe láàyò sọ́dún lè dá tìhì bí kíni bí kéèyàn sọ pé àmọ́ jáde ọ̀sẹ̀ kan á lọ́ máa fi ṣe wá sí kèé sọ pé wọ́n máa ma kọ̀ ìyá dáadáa wà pẹ̀lú ẹ̀ lè dá tìhì bí kò sọ pé dọ́bìtù rẹ̀ sí ni pé irú àwọn kẹyẹ tàkìdù tí è ṣe maksud ìyí sábà máa ń lọ síbi sábàbí maakul táìmù tá a níjọ sunday a máa ṣe wáàsí ṣé ọwọ́ àlàyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam péjọ sunday ni ó fi máa ṣe wáàsí fún àwọn sàbí kò sí àwọn tí wọ́n sọ pé bídí ayé náà náà mújọ sunday kí ló fàájẹ́ fi mú sọ̀rọ̀ ṣe bídí àná tọ́ba sọ pé nínú àgbọ́yé tiwọn láfẹ́ fi há ká ma wọn àwòrán yẹn náà sì láyé anabi muhammed ṣùgbọ́n kì í ṣe taqyid irú ẹ̀ náà ni mamlakan sí yìí time tí ó sábà máa fi sọ̀látùlẹ̀ ìsìnkọ́ sí ìjọ tọ́sídẹ̀ẹ́ ni kìí ṣe pé wọ́n sọ pé ìjọ tọ́sídẹ̀ẹ́ lọ́la ju ọjọ́ mi lọ bí kò ṣe pé time tí ọ̀lẹ́dẹ̀ wà nìyẹn ìyẹn bá wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ lecture tọ́sídẹ̀ẹ́ lẹ́ẹ̀ máa rí ẹ̀ ní rí níjọ sunday so jọ́bí tù nǹkan bákan náà etí òtún ní jẹ́ mọ̀sùd ní pé ìyẹn ọjọ́ mọ́mọ́sẹ́lá òṣùlẹ́yà tí tí ẹ bá sọ yìí pé ọjẹ mutlak owó bùkátà sí tààyè dọ̀rú rẹ̀tẹ̀n torí pé tí ẹ bá sọ yìí pé jẹun sọ pé mo sọ pé ká jẹ ni àwọn dọ̀rú rẹ̀tù kan wà láàrin amúrù yẹ o ní pé àkókò kan lọ jẹ sí làṣẹk àyíbẹ́ẹ̀ kọ́ ni ààyè kan ló sì ti jẹun àyíbẹ́ẹ̀ kọ́ ni so kọ́ jẹ nísìnyí kì í ṣe pé ó ṣe tàkìyè ó ṣe tààyè nù ni ìyàtọ̀ wà láàrin méjèèjì so ọ̀tọ̀ ni tayin ọ̀tọ̀ ni kò sí takid ọ̀tọ̀ tí wọ́n ní kò sí takid maksud so kò sáàyè ìbánikẹ́ kí n ṣàlàyé lẹ́yìn náà jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn pé n ta sọ ni pé ẹ̀yìndà ẹ̀yìndà mẹ́n ẹ̀yìndà asalaf asọ́ọ̀lẹ̀ bóòlù àṣẹ mọ̀ yìí pé àlàyé díẹ̀ nìyẹn o kìí ṣe torí pé gbogbo àwọn kọ̀wá ìdòye bóyá nígbà míì tó bá padà yá kọ́ ìdá ẹ̀yọ kan ìní ọ̀jẹ̀ òdìdí tọ́pìkì kan tó fi já sí pé àwọn akẹ́tútọ́ wà lábẹ́ a lè ṣàlàyé dada jù báyìí lọ ẹ̀rí wa lérí yẹ pé a gbọ́dọ̀ kọ̀yádà ìbáàdà irú rẹ ìjọsìn yẹ mo sì ti ṣàlàyé irú rẹ ìjọsìn ti ṣe níjọ́ ní hadithi náfẹ̀ atharu ti náfẹ̀ tó jẹ́ ọmọ ibn umar tí ó gbà wá ó ní pé àtọ̀sà rọ́jùlùn إلى جانب ابن عمر أركونك أسن لك ابن عمر أوصيك الحمد لله والسلام على رسول الله ابن عمر سيدي أنا أقول الحمد لله والصلاة والسلام على رسول الله ليس هكذا علمنا رسول الله صلى الله عليه وسلم علمنا أن نقول الحمد لله على كل حال ẹni yẹn sin ọwọ́ sọ pé alhamdulilah wasalaamu ala rasulillah gbólóhùn tó wúyẹ gbólóhùn tó dáa ni àbí gbólóhùn tí ọ̀dá gbólóhùn tó dáa ni ìyẹn làwọn oníwìrì dín náà wọ́n sọ pé láìláì ah, lọ́la tá à ń ṣe ṣé kò sí láìláì lọ́la nù kúrántì ẹ̀ ẹ̀rí tí a fi sọ pé ọ̀dá látọ̀dọ̀ sàbẹ̀ ni ibn umar wa dá lóyún pé èmi náà máa ṣe alhamdulilah wasalaamu ala rasulillah ṣùgbọ́n kì í ṣe irú àyè báyìí lànà bìtì ni ká máa ṣe sọ̀kọ́ kọ̀yádà rẹ̀ pẹ̀lú ayẹyẹ dídí àní ìtọ́fà kẹ́ẹ́sẹ́ ibn umaru ọ̀sẹ̀ nkaaru pé gbólóyè ọ̀dá kí ló ṣe nkaaru ó ní pé ó ṣe tẹ̀kíyèd tó ṣe pé mọ́tíláàkù ni tó bá ṣe alhamdulilah wa salamu ala rasulillah just anyhow ṣe é ṣe pé ó fi kún pé tó ń bá sin iye ìṣèbédìá kó o ṣe náfìlà ní nísfù shaban bó o ṣe é ṣe tẹ́lẹ̀ iye ìṣèbédìá ṣùgbọ́n ìwọ́tẹ́ ti ṣe náfìlà kọ́ màmá ṣe náfìlà jọyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àpèjúwe ní ìwà ṣùgbọ́n tí kò sí ààyè fún àpèjúwe kanu lára àpèjúwe mi sayid ibn al-musayyib ó rí arákùnrin kan yukarriru rukur ba'da tulu'a al-fajr ọ̀sà ọ̀sà yẹn náfìlà táwọn wí lẹ́yìn ìgbà tí al-fajr rí ti yọ fanahahu lọ́ba fún pé ah má ṣe náfìlà mà arákùnrin wa dàn yín pé a ya aba muhammed ayo azibuni allahu ala salat díẹ̀ rí àwọn tí wọ́n jó ń bídí àpàǹbẹ̀lẹ̀ àwọn ẹsẹ̀ ń bídí alihamdulilayi ṣé ọlọ́run tó jẹ mí yà lérí pé mò ń kírun ni ó ní pé la wàlẹ́kìn yóò àdìbùkà àlàkìlà fi sùn náà ọlọ́run ní jẹ́ ń yà lérí pọ́n kírun ṣùgbọ́n lérí pọ́n kí lójú pẹ̀lẹ̀ tí ọ̀dà ọ̀nà ọ̀bọ̀ jẹ́ yàn lé lórí bídí àníyàn mọ́símá so àpèjúwe ọ̀pọ̀ gan-an lérí eléyìí ṣùgbọ́n tó ṣe pé kò sí àsìkò àwọn tí ń sọ táìm kí wọ́n máa bá mi kọ́ kí n fi máa bí màá ṣe máa ṣọ́ọ̀tì àwọn nǹkan kọ̀ọ̀kan àpèjúwe lérí kọ́ ìdàyẹ̀ nìyẹn lérí pé ọ gbọ́dọ̀ sí takid yálà pẹ̀lú ààyè àbí pẹ̀lú àsìkò àbí pẹ̀lú òǹkàgá pé ọ̀n wá nǹkan báyìí lọ́ máa ṣe kíní oní one thousand báyìí lọ́ máa fa àyà báyìí one thousand kó ṣe kọ́ka súra kan àbí kó sin kankan iye ò sin kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ akọ̀ ìyádà rẹ̀ pẹ̀lú òǹkà kan ní takid maksud ọ yàtọ̀ sí pé mi bá dùn takfir pé láti lè pé kó se lọ́pọ̀ ni kó dún ní má bàá dà ṣùgbọ́n bí ìgbà pé ń kàyẹ́ wá látọ̀dọ̀ ànábì torí pé ìyẹn ni definition kan tí ṣáàtì bí mú wá fún bídíà tó ṣe wípé àwọn afa gba definition yẹn púpọ̀ ìtí jẹ́ bídíà ni torí kọ̀tún fi díìnì mọ̀tàrọ̀ à tùdọ́hì àṣẹrẹ̀ ẹ̀yẹ́ yóò sọdọ̀ bí sùlùkì àlẹ́ ìhà àlùmọ̀bá làgàtò tààbùtì ìyẹn ni pé tọ̀rí kọ́tùn fi dín ní mùkútàrà kéèyàn ó mú kẹ̀kẹ́ wá sínú ẹ̀sìn inú ẹ̀sìn ni òkè sí alámẹ̀rí táyé o kó mú wá sínú ẹ̀sìn tùdọ́hí kíni àṣẹ̀rẹ̀íyà ó fi ń jọ ṣẹ̀ríà ìwọ́ bá fi òǹkà sí nǹkan ìtumọ̀ ẹni pé ìwọ náà ti sọ̀rọ̀ ẹ̀ di àlùmùsẹ̀rẹ̀ torí pé àìmọye àwọn nǹkan tí ṣẹ̀ríà fún òǹkà sí kò sì fi òǹkà sáwọn nǹkan míì ìwọ náà ti ṣe tẹ̀kíyèd àbí pé náfìlà báyìí ibi tó ti lọ yàn ní àbí ààyè kan tí sẹ̀rí òun wá ló fi ṣe ìwọ náà ti ṣe kíni ti ṣe bídíà torí pé gbẹ́bí ta sọ àtàlọ́dọ̀ àwọn ní usul àtàkìyèd yàtàjù ilẹ̀ amáfẹ́ ilẹ̀ àdẹ̀lẹ̀ so àpèjúwe pọ̀ ní orí yẹn ṣe mo láwọn kan míì tí mo kọ́ bọ́yá káfíẹ́lẹ̀ kọ́ ìdá ẹlẹ́ẹ̀kejì قيدا إليكي تجمع سيني بي سنة الترك دليل خاص يقدم على العام والقياس سنة الترك دليل خاص يقدم على العام والقياس عام يعمل نقول ميكي كل أمر انعقد في أهد النبي صلى الله عليه وسلم ولم يفعله مع اقتضاء الحاجة إلى ذلك ففعله بدء ولم يوجد مانع بكنا يعني كي سنة الترك كي نتاكي سنة الترك أني تركه صلى الله عليه وسلم لفعل أمر أو لفعل شيء بيانا لأمته كان دي òfin kankan lẹ̀ láìsí tí fi ń ṣàlàyé pé àìsí rẹ̀ ò ní súnà ṣíṣe rẹ̀ bídíà ìyẹn wà dẹ̀kík mọ́ra láti gbọ́yé púpọ̀ tó ṣe pé ó ń gan ó tún ní odidi tọ́pìkì lọ́tọ̀ kánàbí òfin kankan lẹ̀ láìsí tí èsì ìṣe wípé kọ̀ lágbára àti mẹ́sẹ̀ ṣíṣe rẹ̀ pàtàkì jùlọ káwọn sàdénà tún wá mẹ́sẹ̀ ṣíṣe rẹ̀ bídíà ni bí kíni bí mọ́lídìí nàbí anabi lágbára kò sí mọ́lídìí rẹ̀ àwọn sàdé sì lágbára wọn ṣe ọ wà nínú sàdé tó lówó ju àwọn tá à lówó lónìí lọ ṣùgbọ́n wọn ṣe ṣíṣe rẹ̀ bídíà ni àpèjúwe ọkọ̀ lérí eléyìí náà tabata agbósúnlẹ̀ tó tẹ́rkì yìí òun wá ní delil khas ní tiẹ̀ á gbé lérí ibi tá a bá ti rí adelil la'am àbí qiyas oníyọ́wà mọ̀kọ́dẹ́m kìí ṣe delil la'am kìí sì ṣe ó ní àṣepọ̀ pẹ̀lú kọ́ídà alákọ̀ọ́kọ́ náà ó ń ṣe <coughs> àlàyé rẹ̀ àpèjúwe ẹ̀rí eléyìí kọ́ìdà yẹn ẹ̀rí rẹ̀ láti ọ̀dọ̀ àwọn sẹ́lẹ̀fẹ̀ sọ́ọ̀lẹ̀ iná ló ti wá kìí ṣe látọ̀dọ̀ ẹnì kankan. àwọn àpèjúwe tí màá wá mú wá torí pé ọ̀tọ̀ ní ìfẹ́nu kò lérí pé nǹkan yìí jẹ́ píríncípù tá a fi mọ bídíà ọ̀tọ̀ ní láti lè implement ẹ̀ lérí iṣu kọ̀ọ̀kan mistake lè wáyé níbi tatbiq ṣùgbọ́n mistake ọgbọ́dọ̀ wáyé níbi kíni níbi kọ̀wáìd torí pé tí kọ̀wá tí principle ọba da gbogbo tí ọmọ dúró lé lórí kò lè dá láíláí ṣùgbọ́n tí principle bá da mistake lè wáyé parí pé ṣé iṣu eléyìí sọ bá kọ́ídà yìí lọ àbí kọ̀ bá lọ mo ti má pèjúwe irú ẹ̀ náà wá èmi àti ẹ nísìnyí alẹ́ fẹ́nu kò yí pé ah, owó tá a rí yìí o ọ̀dọ̀ ẹ tó ní àmánà lágbèsè sẹ́pá ti fẹ́nu kù ṣùgbọ́n ṣe zaidu ní àmánà ṣe amúrù ní àmánà ìyẹn lè dá ìyapẹ̀ ẹnu lẹ̀ so ìyàtọ̀ sí wà ń bi ká sọ pé ọ̀làmánà kọ̀làmánà kásá ti gbé sọ́dọ̀ ẹnìkan ìyàtọ̀ wà ń bẹ̀ mo rò pé ó clear díẹ̀ tá a bá rí tẹ̀lé ìlú àm fún nǹkan sẹ́ pé tẹ̀lé ìlú àm wà ẹ̀rí wà yí pé. kéèyàn ó kírun ní jẹ̀mọ́ ọlọ́lá ju irun kíni lọ irun àdákí lọ tẹ́nìkan wá wọ mọ́sálásí sìn kọ́ wá ké sí àwọn èèyàn bí ẹja ṣe tàhíyàtul masjid ṣe ọba mu ṣe ní àkólé kan kí wọ́n gbọ́ ọ̀rọ̀ lọ́dún ànábì kí wọ́n sì gba tí wọ́n ṣe irú rẹ̀ wọn ò lè filẹ̀ láìláì irú rẹ̀ wọn ò lè ṣe kíni wọn ò lè filẹ̀ láìláì láì gbà wá àìgbáwá rẹ̀. omi pe sise rẹ ni sunna àbí mímọ se rẹ ni sunna sise rẹ kini bidi ani kẹnikan wa mu eri pe a sebi ani kéwọn o kírun jama o da pọ so sugbẹ ahyẹnan pe bọyá ọkẹjẹ sudfa pe bọyá mo lọ léèyàn awa jí lóru so alijọ yèsè náà fila tí yèsè pe bọyá ti. Tí... Eh, ìdùnní máa pé àmàyàn náà ní ìtàbá sábà lára ẹni tó sì sábà máa ṣe léyìn bóyá táìmù lè máa pàmìtì wá débẹ̀ nípa sọ́dọ̀ zẹ̀rẹ̀ à tó fi já sí pé dídùn kódà kó pé ìpìlẹ̀ rẹ̀ ìtọ́ jẹ́ súnà ni dídùn àwọn nǹkan míì ó lè sọ di bídíà téèyàn ò sì ní fura mọ́ wọ́n kárùrọ̀ àìndẹ́lẹ̀ àbẹ́ẹ̀nì náfúlẹ́ katarkihi lèlè istinani ṣùgbọ́n. ìyẹn ni pé imam malik àti nínú madhabu malikiya karramu indal adhani nafla ẹni tó ti wọ masalasi níjọ jimá kí wọ́n wá pèrún àbí kí wọ́n pèrún tán kí mamu tó gun kutuba kọ́wá ma ṣe nafila ṣé àsìkò yẹ alẹ́yẹ nafila bá lè yàn nafila torí pé àsìkò tí nafila lẹ́tọ̀ọ́ ni múrùpá gẹ̀tẹ̀ àsìkò tí nẹ́fìlà lẹ́tọ̀ ni ṣùgbẹ́ kí ló fà á tí imam malik àtàwọn míì fi sọ wípé nígbà wọn pèrún kọ wá dìde kọ sọ pé òun ṣe nẹ́fìlà makuru ni kìí ṣe nǹkan tó dáa torí pé mímọ ṣe àwọn àwa àwọn tí wọn ò mọ súnà yàtọ̀ sí bídíà àwọn ò lérè pé tí wọn bá ti pèrún tán bí a ṣe máa ṣe kíni bí a ṣe máa yàn náà fílànà báwọn èèyàn sì máa kọ pàtàkì jùlọ lọ́dún ẹni tó bá ṣe yí pé àwọn èèyàn ń kọ́ sí ìyẹn lọ́fọ̀ọ́ yẹn tí àwọn èèyàn bá ń kọ́ sí tọ́jú ní mímà ó gbọ́dọ̀ wà very careful àwọn nǹkan míì wà gan tó ṣe tọ́lẹ̀tọ̀ kó ṣe tí ò ní ṣe káwọn èèyàn má bàa sì gbọ́ irú yẹn náà sì ni abubakar lọ́jọ́ iléyà kìí gbà mí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló ntí ẹsẹ wájib kí wọn má gbọyé sí wájib so ẹtọjú onímọ̀ràn àwọn gbọdọ̀ fẹ́rí kíákù ntí rújú bá ti wà ń bẹ̀ tí àwọn èèyàn wà á mú ní tó ṣe pé kìí ṣe súnà àwọn èèyàn wà á sọ di súnà máa mú rúurẹ̀ ayé èèyàn filẹ̀ kàtàrí kìí lèlè ìsìnà ní aṣọ́gbìlà bí kò ṣe pé ń jọ jimá kó fi sẹ́lẹ̀ ṣe lára tí àwọn máa ń jà fún nàní pé kí ṣùgbọ́n àlàyé wà ń bẹ̀ tọ́ba ṣe pé fífi sẹ́lẹ̀ mìbábi pé súnà ni bíbí àníyàn tùmọ̀tò wá ṣe pé mo filẹ̀ bisábàbí màkúl nípa wípé táìmìyẹ ni ó wù mí láti fi sẹ́lẹ̀ kìí ṣe pé mo rọ ọmọ yìí pé súnà yìí ṣe bíbí à ìyẹn mo fi sọ pé gbogbo àwọn kọ̀wá ìdù yẹ ọ wá bùkátà sí odidi tọ́pìkì kọ̀ọ̀kan láti lè fẹ̀ lójú dáadáa kílẹ̀ rí wa lérí wípé sunnatu turk ilama kọ̀dámà lérí dalilu al'am àti qiyas èyí sì sàlàyé asibabu ntí ahalu sunna látara bẹ́ẹ̀ náà màá sàlàyé ntí ó lè sokùnfà kí ahalu sunna kí yàkọ́ wà fún wa nípa pé sí nǹkan yìí jẹ́ bídíà àbí kìí ṣe bídíà ni mistake tí mo sì ti sàlàyé lọ́nà tí wọ́n bá ṣe pé tọ́pìkì ò débẹ̀ kẹ́nìkan kọ́lánú gbàgà kó pé ẹni tó ń jẹ́ súnà tí ń se súnà oníbídíà ni ọ̀gágan ni ọ̀gbàgbọ̀ yeye torí pé sheikh nubas àti sheikh lalbani sheikh fauzan gbogbo àwọn tá a màlúù súnà àwọn iṣu míì wà tí a yapa sí pé eléyìí bídíà ni eléyìí súnà ni kò sì sẹ́nì kankan tó pera wọn ló ń bídíà kèé wá sàwọn nìkan torí páwọn míì tún máa ń lò láti lè fi páàsì bídíà míì wọlé pé ń gbọ́ pélé yìí bídíà ni ṣebí sheikh ibn basi pélé yìí bídíà sheikh lalbani sọ pé kèé ṣe bídíà ẹ sheikh lalbani pélé yìí bídíà sheikh ibn basi sọ pé ó ti wà ti pẹ́ látàyé àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìyẹn mo fi sọ pé ìfẹ́nu kò lérí principle ọ yàtọ̀ sí ìkó nǹkan sí lábẹ́ ìyapa inú lè wà lọ́dọ̀ ahlùsùnà kí wàá lọ fa kí tó lè fa ìyapa inú ahlùsùnà ẹni máa padà sọ yìí mo promise yẹn náà máa sọ díẹ̀ lára àwọn àpèjúwe yìí nígbà tí sáàdù ọmọ wakọ́s tó kú àwọn ìyàwó anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọn wá ránṣẹ́ sí àwọn tí wọ́n kírun sí i la pé kí wọ́n máa gbé wá sàbí pàtàkì ni wọ́n gbé wá sínú mọ́sálásí ẹ̀ pé ilé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ti mọ́sálásí rẹ̀ ni tánàbí bá jáde nínú ilé inú mọ́sálásí ni yọ bọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn àyàwó rẹ̀ pátá àyàfẹ́ nìkan ló ṣe pé ilé sí àmàsíyàrá ìyàwó aisha yẹ òun náà ni ọjọ́ sí pé gbogbo wọn gbé ìyẹn fàyẹ pé látọjú fèrèsé kẹsí fèrèsé mi wọn a máa bára wọn sọ̀rọ̀ pé kí wọ́n gbé wá sínú mọ́sálásí à ń fẹ́ kírun sí la wọ́n sì ṣe bẹ́ẹ̀ ìyàwó aisha àti àwọn umahatul mọ̀mìnì wọ́n kírun báwọn kan ṣe gbẹ̀nu pé à irú èwo nìyẹn kọjá ẹsẹ̀ àmà gbókù ọ̀nà mọ́sálásí ọ̀rọ̀ yẹn wá dé tí gbọ̀ ìyàwó aisha obìnrin tó ju ọkùnrin lọ ó ní ma asra anes ìlà ànyà ìbù mẹ́lẹ̀ ìsọ̀lẹ́hùn màáìl fi àwọn èèyàn sì máa kájú bú kí wọ́n fẹnu àtẹ́lú tí wọ́n ò nímọ̀ sí ìmọ̀ tí ò tí ìjìdò kọ́ á gbé pé ó ti di sheikul islam láti máa bà dá àwọn èèyàn eléyìí ó ti dọ̀mọ́ná eléyìí ó ti di oníbídíà máa sọ́lá nàbí sọ́lọ́lọ́hu àríhì alẹ́ sọ̀hẹ́lẹ̀ sàbí pàtàkì nì kò kírun sílá inú mọ́sálásí ló ti kírun sílá kí ló fà yapa inú bẹ̀yẹ súnà tí ẹnìkan mà tẹnìkan ọ̀mà ìyẹn ló fà á ké ọ̀rọ̀ bídìí ṣe ọ̀rọ̀ pé mọ̀kàkà tí àkà mọ̀kà tí àméjì torí pé tọ́ bá pè nǹkan bídìí àyẹ́ ni pé o ti ṣe ìsìnkúráwù tá mọ̀ yìí pé kò sí nínú nínú sẹ̀ríà hadith mélòó lọ́wọ́ kà ìgbà tí eléyìí ń pamẹ́ sáwọn tó síwájú yẹ à bá bẹ àwòlẹ̀ tó fi yá sí pé èyàn gbọ́dọ̀ sọ́ra sí kó tó lè pè kan ní bídíà so n tó ṣe sábà bí ìyapẹnu ń bẹ̀yẹ ni pé n tó hàn sí ìyàwó aisha tí ó hàn sí àwọn yòókù ẹ̀rí wá fún lérí pínsípù tá a mú wá ta ló lè sọ náà ta ni ó ṣe àṣepọ̀ ẹ̀rí yẹ pẹ̀lú pínsípù tí mo sọ ń sìn pé sunnatu turk náà kò sí wọ́n yìí pé àgbọ̀ tọ́pìkì yìí dáadáa náà gbá o ẹ́ náà ọ̀yá. ayiwa ayi o suma diẹ kakirun sokula nítorí sọ pé ọwọ́ mẹ̀ṣúrò ni àyè ni dẹ̀lílù ti wà fún yun ṣùgbọ́n bá wa sọ pé bí tó ti kì ní ní tiẹ̀ kí ló ṣeun tẹ̀kíyé dùnú àti rẹ́ẹ̀rì dẹ̀lílù àm àti rí dẹ̀lílù àm ṣùgbọ́n súnnẹ́tò tẹ́rkì làwọn tó sọ pé kọ̀dá báwọn àyàwó ànábì ṣèṣe ní a fẹ́ dì mú pé kò ṣẹlẹ̀ láyé ta láyé ànábì wa muhammed ṣùgbọ́n ìyá wa aisha ó wá fákọ̀ wọn lérí kọ́ídà yẹn pé ìtànàbí ọba ṣe tó fílẹ̀ àgbọ̀dọ̀ ṣe ṣùgbọ́n bí tí ìyapa ẹnu ti dé ní kíni òun ni pé so sẹ́ńtò tó àbí òṣè mùrùpá ti gẹ́ẹ̀tì sí so ẹ̀rí kẹnu ẹ̀rí kejì táàsì tún fi máa kí ni sábàbù kìláàfì àwọn afa máa ka díẹ̀ máa ní kí wọ́n ka díẹ̀ fún wa nínú ọ̀rọ̀ àwọn afa ibnu abbas rọ̀díyàlá àníhùmá ó ní pé kharaja nabi sallallahu alayhi wa sallam yóò ma adìhá alfitir sọ́lá raka'atayni biduni wàlám yóò sọ́lá qablahuma wàlá bàdàhuma torí pé ti ìkọ́mà ti azan ti asaru mi nìyẹn àbí hadith mi nù ó ní pé anabi wa muhammed sallallahu alayhi wa ní ìjọ ọdún yídì ọfẹ́ kírun kọ̀yẹn náà fìlà síwájú rẹ̀ kò sì yẹn náà fìlà lẹ́yìn rẹ̀ kí ni tí ibn abbas fẹ́ ṣe takiriru rẹ̀ yẹ naam sunnatu turk mo rò pé à ń fọkàn bá lọ sunnatu turk lọ fẹ́ ṣe takiriru rẹ̀ lára ń tẹ̀yẹ̀ sì fi máa ma pé nǹkan jẹ́ sunnatu turk àbí asunna atarkiya. At ó ní kí sáàbí ọgbà wá wípé ó ní ńlọ́sí wà sọ̀rẹ́ ẹ̀ kí sáàbí ọgbà wá wípé ànábì fi nǹkan kan lẹ̀ sẹ́yìn pé ó ti gbà wá báyẹn ó sì sọ wípé ẹ̀rí nìyẹn ó sì clear ìyẹn fọyá sí pé ọ̀pọ̀ àwọn àfáà lọ sí pé tẹ́yìn bá dé ìran yídì kò ní yan náfìlà síwájú rẹ̀ kò sì ní yan náfìlà ní ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n tó bá délé hadith mi wá fún yín. kọ́ìdà yẹ òní ibn abbas ló fi lélẹ̀ àwọn àfọ̀sìsì yapa ẹnu nípẹ̀ ṣùgbọ́n ṣé yapa ẹnu wà lérí iṣu yẹn gẹ́gẹ́ àbí òsì yapa ẹnu wà bẹ́ẹ̀ lára tí sì máa ṣokùnfà ntí àwọn ahlùsùnà fi lè ṣe yapa ẹnu nípa dídí àdìyẹ ìyẹn ni pé kẹ́nìkan rí i pé dẹ̀lílù a ó tó fún nǹkan yìí àbí kó ní ìṣèhàd ìyẹn ni pé kí masala ọ̀jẹ́ masala ìṣèhàdíyà mo ti ṣàlàyé yẹn náà díẹ̀ ó sì sì kí ọ̀rọ̀ délẹ̀ ìyẹn fọyọ́ sí pé màá kọ́rọ̀ àwọn àfa díẹ̀ tá a fi mọ̀ yí pé èèyàn gbọ́dọ̀ sọ́ra sí pa kó pe nǹkan bí díà a ti mọ̀ yí pé ibnu abbas ó ṣe ọmọ ọ̀rọ̀ yẹn wá láti lè jásí pé yọ jẹ́rìí fún sunatu tẹ̀rẹ̀ principle ta sọ kò sì sí yàpẹ̀ inú bẹ̀ lọ́dọ̀ àwọn sàbí àtàwọn míì náà ṣùgbọ́n tó bí a ṣe ṣe ìfẹ́nu kò lérí pírísìpù ìyàpẹ̀ inú tí wọ́n wà lérí iṣu yẹn gẹ́gẹ́ kí ló fà á kà nísìn ìyẹn ó sì tún máa jẹ́kọ̀ọ́ láti sọ́ra sí pé nǹkan jẹ́ bídíà nǹkan ṣe bídíà torí pé especially tí masala bá wà mọ̀tẹ́mílẹ̀ tó jẹ́ masala ìṣèhàdíyẹ gẹ́gẹ́ tí mo sọ náà ó sì ṣe kọ́rọ̀ débẹ̀ náà ó sì ṣe kí ọ̀rọ̀ má débẹ̀ ìyẹn ló sì fà á tó fi pé ó lérí kí ibnu bas àbí sheikh lalbani àbí àwọn míì kí wọ́n á máa pera wọn ló bí díà báwa ṣe ń ṣe ń bí lónìí àwọn tá a sọ pé à ń kọ́sẹ̀ náà nìyẹn torí pé àṣẹlẹ́fù sọ́ọ̀lẹ̀ àwọn kan wà tó ṣe pé wọ́n tún tẹ̀lé wọn tó ṣe pé ó ti dẹran jẹ wọn a gbọ́dọ̀ tara wọn jẹ ìwọ tó ṣe pé tíra kílókọ rẹ̀ lásìlọ̀ǹkà ọmọ ń pa tíra súnà kẹ̀kẹ́ kọ́ aṣọ pé ọmọ súnà twenty ń ka tíra súnà kò jọra wọn. ó lè fi bí sheikh islam àbí ibn al-qayyim àbí imam ahmed àbí sheikh nabas àbí sheikh ibn usaimin àbí sheikh fauzan àbí sheikh lalbani báwọn ẹsẹ̀ ń ka súnà tó irú èmi àti lọ́yẹ́ pé ẹlòmíì gan hadith mẹ́wàá bọ́yá lọ́wọ́ lórí ẹ̀ irú ẹni náà ni ó sì sọ pé nǹkan bíi díà ni wàláì mọ́rẹ́ nìkan <laughs> èèmà mọ́ mọ́ tó ń tí wọ́n ẹ́sẹ̀ mi gan ọ̀mọ́ kẹ́kẹ́ òun tí wọ́n sọ pé àrọ́jì fún ẹ̀ǹdì ní ìṣù tó sọ pé àwọn àfáàgbà ṣèyà pẹ́ẹ́nu sí èmi gan fi gbogbo ẹnu sọ́tẹ́ yẹyẹ ó ní àrọ́jíhù ẹ̀ǹdì ẹni tó wá sọ̀rọ̀ yẹ ni ọkà mú kéwú ọkà mú ọmú má nǹkan kan pé òun náà sáti ń lé dá tí a tú <laughs> ìyẹn ni pé ètò tẹ̀sùn wà nínú ọ̀yà pẹ́ẹ́nu yìí ò ní lọ́dọ̀ tèmi so babara rà a ti mú ìmà ní nǹkan tó fúyẹ́ a sì bẹ̀rù ọlọ́wọ́n bá mọ́ ìkan lára àwọn mẹ̀ṣẹ́ yẹ̀kọ̀ wa ẹnìkan fún wọn ọ wá ní pé so ó tún wá ń béèrè rìpíìtì nǹkan yẹn ṣéèkù ní pé à kò nídìí kò ṣe wàhálà sọrí bó ṣe béèrè ni mo ti gbé iná síwájú ara mi báyìí mo ti ṣe àwòrán rẹ̀ síwájú ara mi pé fatiwa ti ń bá gbé fún ọ dábàá sẹ pé mo fẹ́ fi dùn ọ́nú ni mọ́sórí búnù àwọn yẹn kódà sheikh shinketi gbogbo wọlá ma ẹni tó ṣe àdúrà ní áhìrò hayati wọn wọn ni a fi fatuwalẹ̀ pé mọ́ ń lọ bá ọlọ́run nìyẹn báwọn afáàmì náà ṣiṣẹ́ máa ṣe nìyẹn tó ṣe pé èmi ò màmá kò ní ṣe fatuwa kankan mọ́ yọ́ọ́ máa sọ pé ẹ máa lọ sọ́dọ̀ lágbájá ìbáàdà ní ó àwọn tó mọ̀ ti jẹ́ fatuwa nù torí pé tó bá ti sin fatwa especially fatwa tó lè dàlúrú tó ṣe pé ó tún ní tó bá ti pè yẹn kẹfẹ́rí túmọ̀ rẹ̀ nípa àgbọ̀dọ̀ kírun sí láàníyẹ àgbọ̀dọ̀ kírun lẹ́yìn rẹ̀ tó bá ti pè yẹn ló ń bídíà ó láwọn àdájọ́ tọrọ mọ́ kìí ṣe pé ọkàn sọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ láì ní sikini o láì ní ronú sí ìgbòlá bọ́rọ̀ dènà náà so lára tí wọ́n máa sokùnfà tí ahlùsùn náà fi lè ṣèyà pẹ̀lú pa bídíà tá tí ẹnìkan bá sì pe rẹ̀ ló súnà tí ń tẹ̀lé súnà tá a gbọ́dọ̀ lé kókó àgbà ìpè ibi ìṣèhádù rẹ̀ tó gbé ayé náà. jùmùhúrù ìlànà bìnà án lérí kọ́ìdà tá a mú wa ní pé ó níyàn náà fìlà tọ́ba wọ tọ́ba lọ kírun yéde yálà síwájú rẹ̀ àbí rẹ̀ mọ́ màmá pa wọn kankan torí pé kò ní sítẹ̀ ọ̀rọ̀ míì sì wà yí pé o lè yan náfìlà síwájú o sì lè yan náfìlà lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ tí imam malik ní pé tí wọ́n bá kí nínú mọ́sálásí o lè yan náfìlà ṣùgbọ́n dáwọ́ sọ pé táwọn ti kí o lè yan náfìlà ó ti dọ̀rọ̀ mélòó wa ó ti lọ bí mẹ́ta adi ẹ sunnatu ti wa lọdọ ibnu abbas lọdọ yàrá náà kí wọn ìta tó fa ìyapọ̀ inú wọn tó ṣe pé wọ́n ṣe ìpanupọ̀ lérí principle. وسبب اختلافهم أنه ثبت أن أن رسول الله صلى الله عليه وسلم خرج يوم الفطر أو يوم أضحى فصلى ركعتين لم يصلي قبلهما ولا بعدهما يعني بي اري àwọn jumhur oni hadith ta mu waye iyerin lebe aywa وقال عليه الصلاة والسلام إذا جاء أحدكم المسجد فليركع ركعتين ẹ̀rí mi sì tún wá pé tọ́ ọba wọ mọ́sálásí kò ṣe kínni ọ̀yàn náà fìlà ìyẹn ni má máìlìkì dì mú wípé tọ́ba ṣe pé nù mọ́sálásí ni tó wá mi pé ẹnìkọ̀ọ̀kan wọ́n bùkátà sí kọ́ sàlàyé ẹ̀rí tó wà lọ́dọ̀ ẹnìkejì pé eléyìí ẹ̀rí yìí bó ṣe lọ nìyí ẹ̀rí eléyìí bó ṣe lọ nìyí kódà sheikh ibn rasemin sheikh ibn ọ̀sẹ̀mìn ọ̀rọ̀ tí a mú gbogbo alamọ sheikh ibn ọ̀sẹ̀mìn àyíbẹ̀ ẹ̀kọ́ ni ọ̀rọ̀ tí a mú ni pé o lè yan náfìlà kìí ṣe amúrò gàrí ibn hazmi ọ̀rọ̀ tí ó ṣe ìtìyàrù ni pé o <coughs> lè yan náfìlà torí pé ẹ̀rí ti sheikh ibn ọ̀sẹ̀mìn ni pé níjọ́ jimá sanabi ma yan náfìlà tó bá wọ mọ́sálásí ibo ni ọ̀lọ́ straight orí mi ń bà rí ṣùgbọ́n tó bá wọ mọ́sálásí ńkọ́ ànẹ́bì paláṣẹ kó sí kínní tontibus ànẹ́bì finẹ́fìlà lẹ̀ níjọ jimá gẹ́gẹ́ bó ti filẹ̀ níjọ wo ó sì ní káwọn èèyàn yẹn nẹ́fìlà tí wọ́n bá wọ mọ́sálásí àṣeyí pé tí wọ́n bá wọ mọ́sálásí náà níjọ yídì kọ̀ọ̀kan wọn ẹ̀rí yẹn strong àbí ó strong ó strong torípa ti ní lára arú ẹ̀ náà sì lè ibùdó hazmi náà sọ torípa tó ti rí ìpìlẹ̀ míì tọjọra wọn ìtẹ́ ẹ fẹ́ sọ ní kó fi náfìlà lẹ́njọ́ yídì bó ṣe fílẹ̀ náà níjọ́ jimá náà nìyẹn àwọn èyí sì ń ṣe náfìlà kódà ẹ̀ ń kọ́ wọlé tó ṣe náfìlà ànábì ni ó ṣe náfìlà àṣẹ pé àṣekìyàsí rẹ̀ lérí ti àṣekìyàsí ìdì lérí rẹ̀ náà ṣùgbọ́n àrọ́jẹ̀ ètò tẹ̀sùn wọn ó ní pé àníyàn náà filà bìnà à ń lérí kọ́ìdà tá a ti mú wípé sunna tó tẹ́r kíni dalilu na khas ẹ̀rí àkọ́kọ́ nu ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ṣe ìhìkáyà ìjìmá azuhuri ṣe pé àwọn sàbí panupọ̀ pé kò sẹ́nìkan tí máa yan náà filà níjọ yéde mùrùpá gẹ́sẹ̀ ń sìn gbogbo àwọn ọmọ ọ̀rọ̀ tí a máa sọ pé àrọ́jẹ̀ ìtumọ̀ rẹ̀ sọ pé ọ̀rọ̀ tí ọjọ́ dìkejì pé mọ̀rẹ̀júhù tí ó ṣeéṣe ìwòye sí ìtọ́hàn sí mi nísìn nìyẹn sunnatu turk dalilu nkhas yuqaddam ala madha ala al'am wal qiyas ẹ mú masala àṣírí àkàwá tí màá fi tún kàyé tẹ́yìn bá dìde lẹ́yìn rúkú kíni sheikh ibn abbas sọ àti sheikh ibn ọ̀sẹ̀mí o lè káwọ́ sáyà ṣùgbọ́n sheikh lalbani kọ́ wọn ni bídíà ẹ wo báwọn afáàsì máa ń lẹ́kọ̀ọ́ pẹ̀lú ara wọn nígbà tí ọ̀rọ̀ yẹn dọ́dọ̀ sheikh ibn abbas tí a rí tí àti sheikh lalbani kọ́ bídíà nìkan yìí sheikh sọ pé anala ashok fi kẹfìrẹ́tì ìtìlá sheikh lalbani ẹ̀ ń sọ yẹn méjì pa yìí pé ẹ̀ ń ti máa kàtíyà ní sheikh lalbani ọmọ ìfún gan agbárí sheikh albani ju ti kọ̀mpútà lọ nígbà míì torí wọn a máa tẹ nǹkan tí sheikh sọ pé kọ̀mpútà ni ó tẹ o sheikh albani gbogbo hadith táwọn rí rọrùn yìí láyé tiwọn nígbà tí wọn gbìyànjú pa hadith kò sí tíra míì wà tó ṣe pé tí irú mi gan ò lè kà á torí pé mo ní wàhálà kojú òun ni sheikh ọ̀rọ̀ juma tí ó kà pẹ̀lú pé ti ka ìmọye maktutot ìlàpẹ́ ní maktutot wọ́n ti ka tí a bá rí míì tó ṣe pé kọ̀mpútà lọ́tẹ̀ wọ́n ni wọ́n oh, mistake wọ́n bèèrè yìí pé in ṣe èméjì ṣùgbọ́n bí iṣu yìí mistake ó ṣe mistake láti pè bídíà kí lè rí sheik nobas onídẹ̀lé làá lè rí pé wọ́n ní pé ànábì oníkásíkìní kakọ́wọ́ sáyà fi níbo fi kìíyà níbi ìdúró fúnrun ṣé ìdúró fún anabi ò sì ṣe tefrik ṣùgbọ́n sheikh albani rí i pé nǹkan yẹ sunnatu turkey ni ṣùgbọ́n àrọ́jẹ̀ inshallah òní ọ̀rọ̀ sheikh nabas àti sheikh nọ́ọ̀sẹ̀mí kí ló fà á tó fi já sí pé òní àrọ́jẹ̀ ọ̀rọ̀ sheikh albani kan náà ń bọ̀ tí máa padà kà pé àbí kí n débẹ̀ gan àwọn kankan wà tó ṣe pé no wahid. mínàlá ibada ni iran kan náà ni tí sẹ̀rí ò sì yapa níbẹ̀ àìsàn yapa níbẹ̀ yẹn náà ẹ̀rí ni wípé àgbọ̀dọ̀ sí tẹ̀fúríkọ̀ yìí ní kìyàfi sọlát náà kan ní ìran kan ní sí kẹ́rì ọ wálé rí wípé kákọ́wọ́ sáyà nírú ìran yẹn kọ́lọ̀njẹ́ àgbọ̀yé jùmọ̀sẹ̀ lérò lọ tá a bá débẹ̀ ẹ̀ tún sọ irú iṣu míì tí èsì láàrin sheikh ibn abbas àti sheikh lalbani táwọn afáàgbà ti se ìdájọ́ pẹ̀ bọ́yá wà sílẹ̀ máa padà ká nígbàtí ọba padà yá mọ́kọ kólítù síbẹ̀ tọba ti ń kà lọ. so náà kan ní ìbáàdà yẹ tí ìbáàdà bá jẹ́ ìran kan tí sẹ̀ríà ò sì se tẹ̀fíríkù ń bẹ̀ ẹni tó bá se tẹ̀fíríkù lọ́wọ́ bùkátà sí adẹ̀lẹ̀ mo pẹ́ bẹ́ẹ̀ kìí ṣe ẹ̀tọ́ lo app torí pé tá a bá sọ bẹ́ẹ̀ a ṣe pé dẹ̀lílù app kò ní ní fáídà nìyẹn kò ní láǹfààní àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé dàwáì dàwáì sọ́wà fún lára tó lè ṣe sábàbò kìláfì àwọn àfáàní o ṣé bùkátà wà sí pé kí wọ́n gbà wá wípé ànábíò kọ̀ọ̀káwọ́ sí àyà nígbàtí ó dúó nígbàtí dẹ̀lí lọ ààbò ti wà tá a bá ṣe báyẹ̀ bí ìgbà yí pé àwọn bùkátà sí ká sọ pé ìgbàwó tẹ̀híyẹ́tùl masjid ìgbàwó lálé sí tẹ̀híyẹ́tùl masjid ìbáàdà kan ní tó ṣe pé nóòwò ayọ̀kan ni ṣùgbọ́n kí wọ́n sọ pé ọ̀wọ́ mọ́sálásí nísìn ẹ̀rí wo lọ sọ fún ọ yí pé tọba wọ mọ́sálásí masjid ẹ̀rí wo lọ lẹ́yìn asiri ó sì tahiyatul masjid ẹ̀rí wo lọ́sọ pé lẹ́yìn magribi ó sì tahiyatul masjid ẹ̀rí wo ni delilu am delilu am ni so a lo delilu am kesi pa nílò ṣùgbọ́n àgbọ̀yé lè wà ń parí pé sunnatu tẹ́rkì láàrin yìí ṣé sunnatu tẹ́rkì ni àbí kò ṣe sunnatu tẹ́rkì gbogbo yẹn mo máa ń ṣàlàyé rẹ̀ káfí lè mọ̀ wípé ọ̀rọ̀ bídíà yìí ṣe ń téèyàn kàlẹ́ máa fán bí ẹ ń fán kí ni tó jù. náà àbí kásẹ̀ tó wá sọ pé ọ̀rọ̀ kẹfẹ́rí ọ̀rọ̀ kẹfẹ́rí di kẹfẹ́rí allah kọ́nà ọba fitina àwọn àwárí jù sí ẹ̀rí kan náà padà ń bọ̀ ni ọ̀rọ̀ abdullahi ibn ibn nígbà tó rí àwọn kan kí n sáré sọ abu musa lórí wọn tí lásọ̀bà nípa ipa àwọn sojú kòkòrò ìmà kọ̀dàbí ti wá nísìn wọ́n ti lọ bá nílé tọ́ba jáde ti lọ kásọ̀bà àwọn ọjọ́ a máa lọ sí mọ́sálásí èmi wọ́n ti wá ń sèyẹ lọ tí a ti dúró ó ní àbú mọ́sálà àṣàrí ti dé màá kẹsàrí sọ bẹ́fẹ̀ ni ọ̀rọ̀ yẹn náà wà very important torí pé ẹ̀rí tó strong náà ni lọ́dọ̀ àwọn sálẹ̀fù sọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n ó gùn púpọ̀ ìyẹn màá fi ṣọ́ọ̀tì àbú mọ́sálà àṣàrí wa sọ́dọ̀ ibi náà ọ bá bá wọn tó dúró yẹ pé ṣé bàbá ti jáde ah, wọn ní kì í jáde òun náà bá jókòó sọ ìgbésẹ̀ àbí ni àbúmúsọ̀lá àṣírí náà nígbà tó wá jáde ní a ah, mo rí ma o ah, kí ló rí mo máa rá wọn kan ní halakon julusa fi kulle halkorojul yakul kabiru mi'a yukabiru na mi'a hallilu mi'a yuallilu na mi'a sabbihu mi'a yusabbihuna mi'a sọ́sẹ̀lẹ̀ nísì àbí ọmọ sẹlẹ̀ náà níbi alákọ̀ọ̀kọ̀ kan ẹnìkan ti wà mẹ́ ọjọ́ ẹsẹ̀ subahánilá ọgọ́rùn-ún subahánilá subahánilá wọ́n bá máa ṣe ẹsẹ̀ aláwọ̀pá ibnu masudi kí a fún ẹ ah ó ní ẹ̀ tí wí kankan o mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó sọ náà àfa sáfà o ní a tún wá bí wọ́n ṣe ṣe tírìtì iṣu kan kátó wá sọ pé ìfù gan àwọn iṣu kan wà tó ṣe pé àwọn àfà títí dìsì wọ́n gbà pé ẹnìkan yẹ kọ́ máa dá tírìtì ẹ̀ ẹnìkan kò ṣe kí kò yẹ kọ́ máa dá tírìtì ẹ̀ àwọn àfà àwọn òjòkó mo ti sọ yẹn náà níbi àwọn lecture mi tí ó ti lọ àti báwo ṣe ni a ṣe lè ṣe ah, mo fẹ́ gbọ́rọ̀ rẹ ni wọ́n á ní pé ọ́sà lọ sọ́dọ̀ wọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ah, wọ́n ní ebi láìláìlá láńse ṣùgbọ́n láńse wà máa nù rédú ìlàlẹ̀ dáadáa láti fi wá kéjì ibnu masiri fi sọ fún wa ó ní pé kámùrídìn lè lẹ́xẹ́r láyò sí ìbáhùn. àwọn sàbí ànábì ní lọ́dọ̀ yín yìí aṣọ ànábì ní kèétí ìgbó ànábì sẹ̀sẹ̀ kú ni igbá rẹ̀ kèétí ìfọ̀ ẹ̀sìn tí ń dàdàkú ọba sì ń kárò ẹ̀ kí la bá débẹ̀ náà. Na, ayọ̀ so ibi tó jẹ́ kí mú yẹn náà wá ni pé a gbọ́dọ̀ very careful nípa ìpè nǹkan dédé à àbí táàtẹ̀ wá sọ pé alágbájá jẹ̀mọ́ báyìí àbí lágbájá báyìí ó ń bí díà ni tá a sì ní yẹgẹẹgẹ súnà ló náà gbé a gbọ́dọ̀ very careful àbú musa làṣárí ni ọ̀kanjú yẹ o sàbẹ̀ ni o nà ẹ káfí musa làyẹlẹ torí pé time ti parí bẹ̀yẹ ẹ̀rí mi ẹ̀rí mi náà wà mo ti sọ̀rọ̀ sheikh ibn uthamin mo sì ti káfí kọ́ìdà yẹn náà lẹ̀ kọ́ìdà mi kọ́ìdà mi ó ní alqiyas fi ta'abud muta'adhirun alqiyas fi ta'abud muta'adhir kọ̀rọ̀ fi gàgà lọ́wọ́ mọ̀ sọ nínú àdìkírọ̀ kásọ̀ yìí níbi tó sọ yí pé àìbáàdà máàdọ̀ ni tí làákẹ́ ò lè nígbàmàmà tí ọ̀ kò lè rọrùn láíláí lẹ́àdám aljami'a àbí torí pé kìyàs ọwọ́ bùkátà sí ilà jami'a rísìn tí ó sọ aslùpọ̀ máa tí ó sọ fáríù ẹ̀ntọ́ ni mo fi sọ pé àwọn kan mi wà tó sọ pé a máa gbọ́ ẹni tó bá kéwù ni yọ́ máa máa túmẹ̀ dáadáa ọwọ́ bùkátà sí kátó lè ṣe kátó lè sọ fáríwù mọ́ aslu ọwọ́ bùkátà sí ntí ó sùn wọ́n pọ̀ òǹdè tí ó dè wọ́n òǹdè yẹn náà ní ilà tààbùdìyà ti sì ní gẹ́r màkúl àlùmáàna ntí ò lè ma ilà fún ni bó ló ti á ti kìyàs mùtàázìr kọ́rọ́rùn ìyẹn náà ní látara kọ́ìdà yẹn màá ṣàlàyé bó ṣe já sí wípé àwọn àfáà tún máa ń ṣèyà pẹ́ẹ́nu wàmá ìlà hàdà wàhádà yẹn tẹ́sìn fàfi ìkúlfún dùnànà sínkọ̀dìjẹlẹ gẹ́gẹ́ bó ṣe sọ nínú maroc saud àwọn kankan wà tó sọ wípé sa ìbáàdà máhdọ̀ ni àbí kèsè ìbáàdà máhdọ̀ kìláàfù tún wà ń bí eléyàn náà lọ́dọ̀ àwọn àfáà tí ó sì jẹ́ okùnfà kí ìyapẹnu wà pa ipe sí nke yìí bídí àbí èsì bídí à fi gbọ́dọ̀ wà fẹ́rí kíáfù gẹ́bí mo ṣe ń tẹnu ma náà ẹ̀rí tiẹ́ sẹ́gbẹ́ pé ọ gbọ́dọ̀ wà níbàámu sí ẹ̀yìndà sẹ́lẹ̀f àsọ̀ọ̀lẹ̀ iye ọ̀wọ́ bùkátà sẹ́rì torí pé àwọn sẹ́lẹ̀fù sọ́ọ̀lẹ̀ wọ́n gba kìyàs sẹ́kùtù wọ́n gba kìyàs wọ́n gba kìyàs lára arkanul qiyas bí tifakal ulama ó sì ní marifatil illa kẹ illa ó sì kìíní qiyas tó sì wà láàrin gbogbo qiyas ayé ni yálà ó pè é ní qiyas illa ni àbí qiyas fi mánà lásìn àbí qiyas shaba àbí qiyas alax <coughs> gbogbo ẹ̀ lọ wá bùkátà sí tí ó de ìpìlẹ̀ àbí akẹ́tùmá ìpìlẹ̀ akẹ́túnmọ́ ìpìlẹ̀ tó o bá ti wá rí orígun yẹ kọ̀ rọrùn fún aláṣẹṣe kìyàsí àpèjúwe náà ayọ̀nà wòlóògì. masalatu wòlóògì lè kẹ́lì kọ́lá lè kọ̀rọ̀. sọ pé hadith ó kílẹ̀ yìí pé ìdá wàlàgà lè kẹ́lì fi iná àhàdíkùn falẹ̀ ẹ̀kṣin hukam sábà marat tájà gbé ẹnu bọ inú gbá yín ntẹ́fí ń mu ẹ̀fọ́ ní ẹ̀ẹ̀mejì hadith yẹ kílẹ̀ àbí ó kílẹ̀ òkìlẹ̀ náà nam tuhuru inayi ahadikum kala alqarati tuhuru inayi ahadikum idha walaga alkalb hmm. fi an yaksilahu sab'a wa taharatu zahiratu fi najasa kin sa re be fi e o pada kai leyin nam ìgbà tó ti wá báyẹ sáà kìyàsí khinziru náà sí yẹni pé ẹlẹ́dẹ̀ tó náà bá ti ẹnu bọgbá omi sáà pé ká máa fọ́ lẹ́ẹ̀mejì àbáàlè wíbẹ̀ ìyapẹnu àwọn afọwàbẹ̀ kí ló fà á tí ó fi ṣe ìyapẹnu <clears throat> torí pé kọ́ máa fọ́ sẹ́ pé aṣọ ìpè àgbọ̀dọ̀ ṣe tàkìrìdùn kan pẹ̀lú adet láì ṣe pọ́wọ́ látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ṣáàrẹ̀ kọ́ sọ pé ọ̀fọ̀ ẹnu ẹlẹ́dẹ̀ náà lẹ́ẹ̀mejì ìyẹn náà wà bùkátà sí kíni ẹ̀rí àwọn yà sọ pé torí pé Eh, eh, almaadal maqul ìlọ́wà fún hadith yẹ yẹ ní pé kìí ṣe ta'abud eh, lọ́dọ̀ imam malik ta'abudi ọlọ́wọ́ bá kẹ ta'abada wa yẹ ní pé ọkà sọ wípé ọwọ́ wa níjọsìn fún wípé ká máa fọ ẹnu ajá ni kìí ṣe pé torí pẹnu ajá jẹ́gbin ṣe ọwọ́ garibu sí wa náà ìyẹn ni pé àbí ọ̀jájòjì imam malik ọgbà yìí pé tààbùdì ni kìí ṣe pé torí pé nu ajá jẹ́ ẹ̀gbìn ọlẹ́rìí torí pé ẹ̀rí ni pé nínú ayé alukur'an tí ẹ ajá bá ti ẹnu bọ yẹsẹ alúnẹkà náà fakulu mímọ́ amsakina aleikum ibi tí mo fẹ́ lù ganu tí ajá tọ́ bá pa ẹran ọdẹ fún wa kí ni yọ sẹlẹ̀ sáájú àbá àníjẹ́ sáré kọ́ọ̀ sì gbé wáyé pé ká fọ ẹnu rẹ̀ ń bẹ̀ yẹ tóbi pé àìgbé wá ń bẹ̀ ń ibi tó ti gbé wá ń ta abúni ni kìí ṣe lìnàjà sátìhì pé sóòrù rẹ̀ kìí ṣe pé torí pọ́ jẹ́gbẹ́ ni ẹ̀rí wà bí ò sí ẹ̀rí wà ṣùgbọ́n àwọn tó ṣe pé èyí ẹ̀fà tó fi já sí pé ọ̀rọ̀rùn láti ṣe kìyàsù kìnzí ọ̀rọ̀rùn lọ́dọ̀ imam malik láti ṣe kìyàsù kìnzí rẹ̀ lérí ajá torí pé àmà ìlà fún kò ní ìlà ṣùgbọ́n wọn míì gbà wípé ìlà tó wà fún rísìn tó wà tí wọ́n fi sọ pé ká fọ ẹnu ajá ni wípé ẹ̀gbin ni nígbà tó ti lè wá jẹ́gbin yẹn ẹnu kìnzí rẹ̀ ẹ̀gbin ni àgbékèsẹ̀gbin a sì pé ọ̀rọ̀ ọ̀nà kan sì kìyà sílé lórí tí ẹlẹ́dẹ̀ náà bá fi ẹnu bọ inú gba àáfọ̀ lẹ́ẹ̀mélòó àáfọ̀ ní ẹ̀míje kí ló ṣe sábàbí kìláàfù ń bẹ̀yẹn ìyẹn ni pé hukumu yẹ ṣé mu'allalu ni àbí gairu mu'allalu <coughs> láàrọ̀ kò fà tí àwọn sálfù sọ́lẹ̀ àbí àwọn tí ó ń tẹ̀lé wọn tá a pè ní sálfì yóò tá a fi lè sì yapẹnu pa bídíàmù ìyapẹnu tí wọn kìí ṣe bí pírísìpù níbi akẹ́tún ni ìyapẹnu ahlùsúnnà sí ahlùbídíà ìyapa níbi kíni níbi pírísìpù ni masala kejì na albahuti na ona akọkọ yìí albahuti na kọlá albahuti wàlẹ̀ nam ayiwa imma wàlẹ̀ ẹ̀dà wàlẹ̀ ẹ̀dàtu imma limana mahadu kala hamili aw ta'abudi mahad aw ta'abudi mahad. ó ní ẹ̀dà yẹn ni pé tí obìnrin bá fi ọkọ rẹ lẹ yálà látara yí pé ọkọ̀ ẹ̀kú ni àbí ẹ̀tọ̀ lákẹ́ ni àbí sì ya pa adájọ́ lọ́sọ̀ pé kí wọ́n fira wọn lẹ gbogbo okùnfà kọ́ wá obìnrin ó sì bí òní sì yóò sì àìdá àìdá yẹ ìyá pẹ́nu àwọn àfa wà àbí kí n sọ pé àlàyé wà níbẹ̀ kan tó ń pé àyọ̀ máa ná ẹni tá a mọ̀rí sìn fún ni ló fi ní kí o sì ìdà irúwẹ̀ ìyàwó kàlẹ̀ hàmìlì gẹ́gẹ́ bí olóyún nísìn tọkọ rẹ̀ kú ṣe rísìn wà fún kó ṣe ìdà bí ìdà ni pé kọ́ wà nílé ọkọ rẹ̀ kọ́ má fẹ́ ọkọ míì fúngbà kan rísìn níbẹ̀ yẹ ó clear bí ó clear ó clear pa ipò yún ẹni yẹn ti wà níkùn rẹ̀ tẹ́lẹ̀ mi bá rọ́ọ̀lù àdánwò ọ̀sẹ̀lẹ̀ àti pé ìdà bẹ́ẹ̀ ma'ana maht ìyẹn ni pé purism ìlọ́wà fún táàmà àyọ̀wá ta abudu mahab ibi ìsìnwá tó ṣe pé Alimarisi rẹ̀ ọlọ́kẹ̀sà sọ pé kó náà sá ṣe é ni. kàlùmọ̀tàwáfà á ní ha obìnrin tí ọkùnrin fẹ́ nísìn ṣùgbọ́n wọ́n ọlọ́mọdé o wọ́n so yìgì wọn tán láàárọ̀ kó yọ lọ sọ́dọ̀ ọkọ̀ ọkọ̀ ti kú sẹ́yìn pé hikma àkọ́kọ́ rísìn àkọ́kọ́ tá a fi ní ó sẹ́ ìdá ni pé oyún ti wà ní ikùn rẹ̀ oyún ó sì bí okùn eléyìí ní ntọ́ sátẹ̀n ní ntọ́ sátẹ̀n torí pé kèsì lọ sílé rẹ̀ so káwá sọ pé kí yìí ó ṣe ìdá tá a budi ni àyè bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́ọ̀bá fi wá wa ní ọ́ fi wá níjọsìn ni kèé ṣe pé bọ́yá rísìn tó wà fẹ́ ni àkọ́kọ́ wà fún nà awọ láhùmà wàlmáàna aglab ó sì lè já sí pé ó ní máàna ó ní jánibù tààbùdí ó sì ní jánibù màkúlẹ̀ máàna ìyẹn ni pé a lè mọ rísìn ó sì tún ní tí èsè rísìn tó ń díẹ̀ ṣùgbọ́n èwo lọ́wọ́ aglab kàlmọ̀tẹ́ eh, ati mọ̀tọ́ wàlẹ̀ mọ̀lá aglab ṣùgbọ́n ti rí sí yẹ ìlọ́wọlé jù bí i ta ni kàlmọ̀tọ́ àti láti yónkìnà hamloha mímọ̀ yóò lèmẹ́sìlè bí ẹn tí ọlọ́kọ tí ọkọ rẹ̀ ti bá lò láàrin ọ̀sẹ̀ kan lọ́wọ́kú sẹ́yìn pé ó ṣeéṣe kó ti lóyún ó sì ṣeéṣe kọ́mọ́ ti ṣe gíní kọ́mọ́ ti lóyún yóò ṣe ìdà torí pé tá a bá ní kọ́ lọ fẹ́lòmíì ó lè jásípò ti lóyún ìdà tiẹ̀ ó ní rísìn ó sì níta abudi nínú ṣùgbọ́n rísìn yẹn lọ wọlé jù torí pé ó ṣe é ṣe kó ti lóyún ó sì ṣe é ṣe kọ́ má ti lóyún. àwòláhùnmá wàtà àbùdó aglab. ntí asáfẹ́ fàyọ̀ ń bẹ̀yẹ ni pé khilafu àwọn afáàlì sẹlẹ̀ níbi nǹkan pé sọ́jẹ́ bídíà bí èsè bídíà látara yìí pé ṣé hukumu yìí mọ̀álẹ́lù ni àbí kèé ṣe mọ̀álẹ́lù tí yàpọ̀ ẹnu bá sì ti wà bẹ́ẹ̀ etí yóò wáyé lórí ẹ̀ náà yàpọ̀ ẹnu wà bẹ́ẹ̀ irú ẹ̀ náà ni kọ́tìlù sọ́ìd lásìkò hajj kí kéèyàn pa sí ọdẹ nígbà tó ti gbé ihram sẹ́ ìgbé wọ̀ ni àbí ìwọ̀kọ́ ni èèwọ̀ ni ṣùgbọ́n tó mẹ́ẹ̀kẹ́ bá pa ẹ̀rọ̀ ọdẹ kan àyà àbí kò sí àyàfi tó bá ṣe ń kọ́ ìyàpọ̀ ẹnu wà bẹ́ẹ̀ torí pé cutlass side pípa ṣíṣe ẹran ọdẹ só nérisìn àbí ò nérisìn ṣé mọ̀álálù ni àbí kò ṣe mọ̀álálù tá a bá ṣe pé mọ̀álálù ni <coughs> a ṣe pé ọmọ èké ọ̀pá ṣùgbọ́n tá a bá ṣe pé àbí tọ́ba pa àṣepọ̀ náà ṣe ìtara ṣùgbọ́n tá a bá ṣe pé tààbùdí ni àṣepẹ́ kò ní ṣètara kí ló fà á torí pé ìbádé sọ̀rọ̀ yẹn lérí kíni ìsọ̀rọ̀ yẹn lérí ọmọ ike nǹkan tààràtàbà lé lórí àbí ọ̀tàràtàbà lé lórí nǹkan tààràtàbà yẹn ni pé látara pé nǹkan yìí ṣé mọ̀álẹ́lù ni àbí kèsì mọ̀álẹ́lù ìyapẹnu àwọn àfáà lè wáyé bẹ́ẹ̀ nípa ṣé nǹkan yìí jẹ́ bídíà àbí kèsì bídíà ṣùgbọ́n kọ́ídà amẹ̀ ni pé níta àbá ti máa rí sí fún kọ́rọ́rùn ká ṣe kìyà sílé lórí ṣíṣe kìyà sílé lórí yóò lọ síbi bídíà náà ìyẹ nípa abala abìyẹ abala míì tí a lọ ó ní nǹkan tó ṣe pé àwọn bùkátà sí ká máa tàfàsílù dẹ̀kíkọ̀ látọ̀dọ̀ sáré àwọn dọ̀wábìtù tí ọjẹ́ máa àkọ́kọ́ mo ti ṣàlàyé rẹ̀ díẹ̀ náà ó ní pé al-aslu fil wasa'il al-ibaha ìpìlẹ̀ níbi tá a bá ti jásí pé a fẹ́ fi ṣe àtẹ̀gùn lọ síbi nǹkan ni ìpìlẹ̀ níbẹ̀ ò ní pé ìtọ́lẹ̀tọ̀ ni àwa bùkátà sí ká kámúròyìn rẹ̀ wá látọ̀dọ̀ ànábì wa muhammed dé dé kọ̀ ṣíṣe jẹ̀mọ́ kámẹ́sẹ̀ jẹ̀mọ́ ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ó kó yẹn jọ àbí ó kó yẹn jọ ó kó yẹn jọ ṣùgbọ́n tí àwọn tó sọ pé bídíà ni tẹ́ fi ń pè bídíà ni pé irú àkójọ tó wà nísìn táàyàngbá táàyàwó tó ń ló kọ mo ti sàlàyé lẹ́yìn púpọ̀ níbi àwọn lẹ́kṣọ́ so ó sì wà kíkà tá a lè gbọ́ pé ìròyìn yẹ ò sí láyé ànẹ́bí tí ó sọ di bídíà nìyẹn ní tó sì fà ní pé àìsè yàtọ̀ láàrin kí ni àwọn nǹkan tó ṣe pa agbọ́dọ̀ gbà wá bìdí kọ̀ àwọn nǹkan wo ni agbọ́dọ̀ gbà wá bìdíkọ̀ tí ọ̀wá bùkátà sí kágbà wá bìdíkọ̀ lára ní kọ́ìdà tí mo mú wíwá yìí pé al'aslufin wasa'il al'ibaha tó bá wọ́n fi al'adíyà kún ó sì lè má fi al'adíyà kún so ìtẹ́ mo ti sàlàyé díẹ̀ nípa ìtọ́jẹmọ́ ìtafẹ́fi sí àkàsọ̀ sí ibi kan kí sì ni mo kí fún àwọn sàbí àlẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam nípa rẹ̀ sheikh ibn usaimin rahmatullahi alaihi wọ́n lọ́rọ̀ púpọ̀ nípa rẹ̀ náà o lè ka díẹ̀ náà. kọ́lá sheikh ibn usaimin rahimahullah. lórí pé lára àwọn afa tí onkaluku máa ń gbára lé òun náà nìyẹn tó sì pé wọ́n tún gbára lé torí pé áàlì tí ẹjọ́ bá sì ka tíra wọn tí ọmọ yìí pé kò rújú rárá náà lára ẹ̀ tọ́lọ́wọ́n bá sì wà fọ́kọ̀ bíi sheikh islam oní sheikh ibn kódà mọ encourage ẹ pé tọ́ bá fẹ́ ka tíra sheikul islam má lọ straight torí pé àwọn nǹkan mi wà tó lè gbọ́ yé láíláí níbẹ̀ àfi kéèyàn ti ka tíra sheikul islam púpọ̀ ẹ tó lè ẹ̀pù ẹ dáadáa láti gbọ́ tíra sheikul islam yìí oní sheikh ibn ọ̀sẹ̀mí rahmatulah ali kódà ẹ lòun ní sè tí a mú sheikh ibn ọ̀sẹ̀mí wọn ò ní ìtìyàrá tún mí ga ju ìtìyàrá sheikh al-islam lọ. No látara pé wọ́n kà nípa sheikh islam wọ́n sì lápá pẹ̀lú sheikh islam náà. inna baadọ̀ naasi yastadiluna ala tahsin bida'ihim inna inna baadọ̀ naasi aywa yastadiluna ala tahsin bida'ihim allati tada'uha fi dinillah والتي يلزم منها ما سبق ذكره نعم بما أحدث من الوسائل لغايات محمودة bọ́yá máa padà sọ àwọn péjì ẹ̀ fatawa sheikh nùtẹ̀mí alika ẹni tí mo sáfẹ́ lò ní pé bí àwọn sàábé bí wọ́n ṣe ṣe ìpanupọ̀ lérí ìyàtọ̀ láàrin wasail àti tí è ṣe wasail bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ àwọn àfáà tó tẹ̀lé wọn náà wọ́n ṣe ìyàtọ̀ mbẹ́ sheikh nùtẹ̀mí sì mú ọ̀pọ̀lọpọ̀ àpèjúwe wa pé nǹkan yẹn sì àlè sọ pé bíbí àní lára rẹ̀ náà ó sì ní ìdá jẹ̀mọ́lẹ̀ pẹ̀lú àwọn dọ̀wábìtì tí a ti sàlàyé lọ síwájú kọ́ídà mi tí a lọ ó ní sẹ́dùnzẹ̀ríà tí mo sọ tẹ́lẹ̀sìn pé tí nǹkan tí ọba jẹ́ bídíà nípìnlẹ̀ ó lè padà di bídíà látara dídún níma àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára ń tá a sì gbọ́dọ̀ ṣàkíyèsí ni wípé tá a bá pe nǹkan bídíà èyí ò túmọ̀ sí pé kò sáǹfààní ń bẹ̀ kọ́ torí pé lára tẹ́lómi máa ń mú wa ní pé àṣekọ̀ wá ní àǹfààní nígbẹ́ irú àwọn tẹ́ lọ sí kìíníjọ sunday nísìnyí káwá máa sọ̀sà látù sẹ́yìn pé àǹfààní wà bí àbí òsì àǹfààní wà bẹ́ẹ̀ mọ́lídì nàbí yìí àáfi sọ̀tà nàbí sáǹfààní òsì bí àbí òsì àǹfààní wà bẹ́ẹ̀ wọ́n ewu àǹfààní bídíà o ìyẹn ní ẹrú àwọn àtúnṣe pé tá a bá fẹ́ sàlàyé pé séjẹ̀ máa dàbí ọ̀dà káwa máa máa ń fà ní rẹ̀ wá mi bá dé ìsìnàsì ni kì í sì tẹ̀lé torí pé ìyẹn ni pé a fi ń ṣe ìsìnàsì ni yé sẹ́ẹ̀rì nǹkan láǹfààní yé sikini kọ paasi ẹ̀ wọlé pé kì í sì bídíà mọ́ nítorí bá ti jẹ́ bídíà bídíà náà ni ọ̀ máa jẹ́ yálà àǹfààní wà bẹ́ẹ̀ àbí àǹfààní ò sí bẹ́ẹ̀ torí aburú rẹ̀ pọ̀ ju àǹfààní rẹ̀ lọ èyí ẹ̀kọ́ la gbára lé nípa pé ṣe máa láǹfààní kọ́ la gbára lé bí kò sí pé nǹkan yẹn gàgé ṣe bídíà torí pé dáwà ni wàsílà fún dáwà ni kíkún jẹ̀májọ́ irú nǹkan yẹn sì ni àwa bùkátà sí sí fàdẹ̀kì kọ̀ ẹ lára béèrè kẹta nìkan béèrè nípa imam malik sọ yìí pé ẹ tí àwọn ará wájú bá ṣe àwòrán ẹ̀yìn ò lè ṣe torí pé dáadáa ó ti pin sọ́dọ̀ àwọn ará wájú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tọ́ba ka fatawa imam malik èyàn ọgbọ̀yé wípé ibi tí ń sọ ní àkọ́kọ́ tí mo sọ yẹ ìyẹn ni àwọn tó ṣe pé sífàdẹ̀kíkọ̀ nípa rẹ̀ ọgbọ́dọ̀ wà látọ̀dọ̀ àṣà rẹ̀ torí pé imam malik lára tí máa lo almasọ́lẹ̀ olùmọ́sálà púpọ̀ jù kódà táwọn míì gbà wípé fíkì rẹ̀ fíkì mọ́sálàhìn ni ó ní imam malik so ìyàtọ̀ wá láàrin ìtọ́sọ pẹ̀lú sísìgbọ́ rẹ̀ ibo ni à ń lò sí ibo ni imam malik ibo ni ọgbà lérò pẹ̀lú ẹ̀ ètí agbárin kẹta táàbọ̀ sí tí mo sì ti ṣàlàyé díẹ̀ nípa rẹ̀ ó ní alámẹ̀rẹ̀ àtẹ̀dẹ̀ nígbà tí ma àti ma ṣé etí jẹ́ bídí àclear bí àbí òclear so àwọn pẹ́ńsípù yẹ tọ́lọ́mà ṣe ní rọrùn mo lè padà ṣàlàyé ìkọ̀kan rẹ̀ náà nígbà tí ọba padà yá tá a sì mú ọ̀pọ̀lọpọ̀ àpèjúwe wa yálà látọ̀dọ̀ àwọn sàbẹ̀ látọ̀dọ̀ àwọn tàbẹ̀ẹ́n látọ̀dọ̀ abu hanifa imam malik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí tí ó fi dórí àwọn alùlẹ́mọ́ alùmọ̀sírù tí a jẹ́ ahmedsunna wal jama'a kọ́ídà alákọ̀ọ́kọ́ ní pé albidia نوع من أنواع المعاصي تتفاوت كما تتفاوت المعاصي بدعة السني kò sì sí ti jẹ́ bídìí àhásánà lára ibi tí kọ́ìdà yẹn bá lọ́nu torí pé nǹkan àbí ni pé kó lò bídìí àti dọ̀làlẹ̀ ẹsẹ̀ ni pẹ̀lú ẹ̀rí yẹ sí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam sọ yẹn ṣùgbọ́n ìran ẹsẹ̀ ni ìran kanú ẹsẹ̀ náà ni bí tìfáàkìlì ọ̀lẹ́mọ̀ pẹ̀lú àpanupọ̀ àwọn àfa ẹsẹ̀ kìí ṣe orí déédéé kan náà wọ́n jọ wà ẹsẹ̀ jura wọn lọ kọ́ídà yà gbọ́dọ̀ bọ́yé nígbà tá a bá fẹ́ sọ pé èèyàn jẹ́ sọ́hìbùl bídíà àbí kìí ṣe sọ́hìbùl bídíà ká tó wá máa rọ̀ tábà ìdájọ́ mi lé lórí. wọ́n ìpele ìpele ni bí ẹsẹ̀ yòókù náà ṣe jẹ́ ìpele ìpele bídíà tó ṣe pé mọ̀ká fíra wà tó ṣe pé téèyàn bá ṣe yọ yọ yẹ kúrò nínú kẹfẹ́rẹ́ ọwà. Ah, tí ó yọ ẹ̀kọ́ nínú islam ọwà bídí àkásíwà tó ṣe yí pé bẹ́yẹn bá ṣe kọ̀ yọ ẹ̀kọ́ nínú islam tá a sì gbọ́dọ̀ gbọ́yé sọ pé ń dá sọ ní pé ń dá sálàfì sọ́ọ̀lẹ̀ kọ́ ìdàyẹ sáwọn sálàfì sọ́ọ̀lẹ̀ sẹ́ẹ̀ ni wọ́n sọ àbámu wa látọ̀dọ̀ ara wa ìjùmọ̀ àwọn sàbẹ̀ ni pé bídí ẹ̀ ṣe dáràjà kan náà ẹ̀ ń tọ́ bá sọ bóyá kọ̀ gbọ́ sálẹ́fù sọ́ọ̀lẹ̀ yé àbí olùfẹ́nu ẹ̀ kódà lára kẹsẹ̀ títí mo ní mo gbọ́ yẹ nígbà wọn sọ pé wọn ni a béèrè lọ́wọ́ àwọn pé nígbà wọn sọ pé gbogbo bídíà ìran kan náà ni nǹkan kan tá a lẹ́ tó síwájú yín sọ̀rọ̀ yìí wọn ni à ìwo làbúrò máa béèrè tó síwájú wa níta nàbí sọ ni pé kúlò bídà àti dọ̀là àlà wa kúlò dọ̀là àlà fìnnà ó sì sọ pé òun tẹ̀ lé sálàfí ṣe ó ti wá yọ ti sálàfíkù bẹ́ẹ̀ a sọ pé àgbọ̀ kúràyè àgbọ̀ hadith yìí látọ̀dọ̀ ta ni àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ọ̀wá ní ká fi ẹ̀ tó síwájú rẹ̀ ní ọ̀rọ̀ òní ká fi ilẹ̀ ìwọ́ wa lọ sọ́dọ̀ anabi street irú tó sọ yẹ mùtàkàlímù náà sọ súfì náà sọ yóò máa yà kúràn wá yóò sì mú hadith wá ṣùgbọ́n tá a lè fi ìyẹn yẹ pé tá a bá sọ pé sàlàfíyùn ahlùsùn náà wàlìjàmáà kí ni definition wọn tá a sọ pé ẹni tí bá ń tẹ̀lé kìtàbù ọ̀sùnà hátà torí pé mùtàkàlímù òun náà sọ pé òun tẹ̀lé kìtàbù ọ̀sùnà èyí tí ó yọ tí ó sùn pé yá lùsùnà ọ̀lùjàmá àní with commanhaj asalafi sọ́ọ̀lẹ̀ mo ti mú ìkáyọ̀ nìkan wá mo ti múrú àpèjúwe méjì bẹ́ẹ̀ wá mo wà nígbà kẹ́ẹ̀ lọ́jọ́ kan bí ṣé àkàṣe bẹ̀rẹ̀ sí yan náfìlà nínú bàkẹ́ẹ̀ ni sàárè tí ẹ ṣe àwọn sàbẹ̀ sí ọ̀yan náfìlà bẹ́ẹ̀ ní medina ah, irú ẹ̀ lè yìí èèyàn lè sórí bú nínú yàrá rẹ̀ owó tó wà ní indonesia ọwà pakistan ọwà gbogbo ọwà àwọn èèyàn tó máa rí ọ àwọn bá sáà mú kúrò nínú sáré ara eitan levy yẹn ni ha abdel ilasana ọmọ yà kọ́ àwọn àbí. <laughs> pé máa wo ẹni ẹn tí kírun ó tún hàn lẹ̀ fún ọmọ ayàkọ́ àwọn àbí òmùwá òmùwá wàlẹ̀ annahum ìzọ́lẹ̀mù àǹfúsàhùn ẹn tó mẹjà òkè fasakfarullaha wasakfaralahum rasul lawajadullaha tawaba rahima àwọn asúfitẹ́ lọ bí sàárì ẹ̀ náà mú wa sáyàkúrà ní àbí kè sáyàkúrà ọlọ́sọ pé ìtumọ̀ àyà nìyẹn tòótọ́ àbí ìtumọ̀ rẹ̀ kọ́ ni yóò fi sọ̀pọ́tì sàárè tó náà lọ pé kò sì sàyàfi bẹ̀ yí pé ségbọ̀ bá kú àbígbà tí ṣùgbọ́n kí láfi ṣe rọ́jú rẹ̀ fáàmù tiẹ̀ fáàmù bú ni àwọn sàábé wọ́n lágbọ́yé ju ọ̀lọ́ àìmọye kan láyé àwọn sàábé wọn lọ sàárè ànábì wa muhammed sallallahu alayhi wa sallam òjò dá láyé ànábì láyé àwọn sàábé ọmọrọ ọmọ kàtọ́m sọ pé ẹn táwọn ọmọ tí má bá wọn bẹ̀lọ ni ànẹ́bì sọ́lọ́lá alẹ́sọ́lá ànẹ́bì ti kú ta ló mú aláàbáàs ṣé aláàbáàs lọ́lá ju ànẹ́bì lọ ni kọ̀ lọ́lá tó nígbà ayé rẹ̀ kò sí lọ́lá tó nígbà tí ó kú agbọ́yé táwọn sàdénú pé ànẹ́bì ti kú ààtún lọ bá kásìkíní kátọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ àti pé agbọ́yé rẹ̀ mùkálífùn lè fà asalafi sọ́ọ̀lì so ọ̀kátọ̀ ní pé ahàlùsúnà wàlìjàmáà àbí asalafi yóò ó ní ẹ̀ntí ń tẹ̀lé kìtàbù súnà là ahàlùbídíà náà yọ wọlé láti ibẹ̀ sókè sáà ní pé fáàmù asalafi sọ́ọ̀lì elanid àwọn sẹ́lẹ̀fù sọ́ọ̀lì sì ṣe ìpanupọ̀ lérí pé bídíà kìí ṣe kíni kìí ṣe wáhídà pẹ̀lú ẹ̀rí àwọn àkàwárí jùta àkọ́kọ́ sọ nígbà àkọ́kọ́ sẹ́yìn náà alẹ́ kọ̀ọ̀kan fara wọn kò pé wọn ní kẹfẹ́rí dídí àláwọn náà sì ṣe àwọn sàbí tó sì wà pẹ̀lú rẹ̀ náà kò pé wọn ní kẹfẹ́rí so ẹ̀rí àkọ́kọ́ nìyẹn ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ni pé síwájú káwọn sàbí ó tó kù láyé àwọn bídíà míì ń ṣẹlẹ̀ irú ẹni tí abdullahi umar tí mo mẹ́ṣẹ̀ nísìn irú ẹ̀ náà lè tọ́ ṣẹlẹ̀ lójú abu sa'id al-khudiri ó sì tún kírun jọ yẹ kò pẹ́ ní yẹn kẹfẹ́rí ọwà nínú sahih muslim ẹ̀ wọ́n gbà wáyé pé ẹn tó kọ́kọ́ se kútùbà síwájú irun níjọ ayídì kí ló àkọ́kọ́ se akérò síwájú kútùbà ẹn tó kọ́kọ́ se ní maruwa fọkọ́ọ̀mà ilé ìrọ̀jù fọkọ́ọ̀lù asọ́lẹ́t kọ́ọ̀bùlẹ̀ kútùbà pé irun lọ́yọ̀ kọ́kọ́ kí ọlọ́ba ẹ̀ẹ́n tó jẹ́ àmì síse pé ìran lọ́yọ kọ́kọ́ kí o tó kí kútùbà ó ní kọ́dé torí kánáhùn náà lè kọ́sùt ètò sọ́n wọ́n ti gbàgbé ẹ̀ ti pẹ́ mímbá ní máa mímbá sọ pé máa ṣe kútùbà lẹ́yìn kínní àwọn èèyàn sàmà ń lọ so kútùbà máa kọ́kọ́ ṣe tí wọ́n fi dúró so nígbà máa ṣe kútùbà tẹ̀ máa wá kírun nílà káyìí tiẹ̀ àbúṣe ayédè kòdérí sàbẹ̀ ni àbíkèsì sàbẹ̀ ó sì wá ń jòkó ó ní amahana fàkọ̀dẹ̀ àdàmà àlẹ́hì fa inni sẹ̀mí tó rasulallah sallallahu alayhi wa sallam yaqul ma rọ́'a minkun munkarọ́ falyugayyirhu biyadi ila akhir alhadith ito se sababu urudi hadith ya gano arákùnrin wa ito jọra yẹn ó ti se ọ̀rọ̀ yẹn tààfà ni kò sàlàyé ìdájọ́ lílò rẹ̀ kò sí lọ́wọ́ anybody ọlọ́ọ̀bá ní máa ń rọ lílù nǹkan fún yẹn so ó ti ṣàlàyé tiẹ̀ ó sì mú ẹ̀rí látọ̀dọ̀ ànábì wa kí la nílò bí hadith yẹn ni pé abu sa'id al-khudiri kò pe marwan ní kẹfìrí bídí àlùsísè ó clear bí ó clear lára rẹ̀ ó ní pé tabalowonu tira hadith àbí àwọn oní hadith ìyapẹ́ ẹnu wà pa yí pé ẹni tó bá sọ́hìbùl bídí sáà gba hadithi rẹ̀ àbí àní gba hadithi rẹ̀ àlàyé wà bẹ́ẹ̀ ìtọ́sẹ̀ kò sì sẹ́ tó mẹ́rin wá wípé àní gba hadithi rẹ̀ torí pé kẹfìrí ni ìtọ́nkalu ẹni tó wípé àní gba hadithi rẹ̀ wá ní pé láti lè fi sọ hadithi anabi wa muhammed torí pé ń pa bídíà rẹ̀ ó lè ṣe kíni ó lè wọn hadithi kan tí wọ́n pa anabi sọ ọwọ́ àrí sínébù àbí ọwọ́ àrí sínébù ní ti ẹ fi sọ kọ̀sẹ́ntọ́ mẹ́rin wá wípé torí pọ́jẹ́ kẹfẹ́rí so láti lè sọ wípé bídíà ìran kan náà ni àìgbọ́ manhajus sarafi sọ́ọ̀lẹ̀ yé ni ẹlẹ́ẹ̀kejì ni pé bídíà kan wà tó yọ̀ọ̀yàn kúrò nínú manhajus ahalusunna waljama'a bídíà kan wà tó sí pé kọ̀ yọ̀ọ̀yàn kúrò nínú manhaj ahalusunna waljama'a <coughs> ìyàtọ̀ náà agbọ́dọ̀ fi sí torí pé àwọn sẹlẹ̀fì sọ́ọ̀lẹ̀ wọ́n fi yàtọ̀ sí lára sèkè àwọn èèyàn yẹn ni wípé etí ẹ̀sẹ̀ bídíà wọ́n kọ́kọ́ pè bídíà lẹ́yìn gba pè bídíà tán wọ́n wá nípa wọn máa bá ẹni táwọn pè ló ń bídíà yẹn ti ń ṣe jẹ̀mẹ́ pé àwọn wàá máa bá ló ń bídíà fàbítálì àlẹyẹpẹrẹ kódà fi ṣe òkókò ẹ̀ ẹ̀ẹ́sà ìsàyẹ̀ wọ́n láì bí ṣe sọnù wọ́n lẹ́ wọ́n lẹ́ ẹlòmíì náà tó sọ bẹ́ẹ̀ ó mẹ́sàn àwọn èèyàn míì náà o sẹ́yìn pé kọ́mọ sànù àdánwò nìyẹn àyè tí mo fi mú àhàdìsí ibnu masudi àhásẹ́rù ibnu masudi wájà ní pé tí bídí àbá ń lọ báyẹ sí ọ̀bá sí solúṣẹ̀ fún bídí àmá bẹ̀rẹ̀ díẹ̀ ni yọ padà máa dàgbà sí èyí tí wọ́n ń ṣe níṣẹ́ ni mímọ useless àwọn àfáàsùn náà tí à ń bẹ̀lọ́ ni pé kọ́lọ̀ méjì wọn bá débi pé kódà ẹ lè pa wọn gan torí pé àwọn tí abdullahi ibn masud lọ bá masalasi sáńsẹ pé kábírùlà ẹ̀ ń tọ́ gbá sọ́rù yẹn wá wípé àwọn èèyàn yẹn àwọn padà rí àwọn tí wọ́n pa àwọn sàbẹ́ ní nahrawan ibo ni bídí àwọn ti bẹ̀rẹ̀ ibi kékeré ni kásẹ̀ láyéláyélálá gàgà tí ẹ ṣe wọ́n wá bá débi wípé wọ́n tó ń pa àwọn sàbẹ́ so etí à ń ṣe níṣe ní pé saibul bidi àlélẹ́yè adéyapẹ̀rẹ̀ kọ́lọ́n kì í ṣe pé wọ́n fi máa bẹ́ẹ̀ kí wọ́n kí wọ́n mú kó mẹ́ kí wọ́n má sì bá débi pé kódà ẹ lè gba dúkìá wọn àbí ẹ lè pa wọn kọ́nà ọba kọ́ sànù wà níbẹ̀ bídí àkànwà tó yọ ọ̀yẹ̀ kúrò nínú mẹ́nẹ́hájọ ahàlùsùn náà wàlìjẹ̀máà bídí àkànwà tó ṣe pé kọ̀ yọ ọ̀yẹ̀ kúrò mẹ́ àwọn sálfì sọ́ọ̀lẹ̀ wọ́n ṣe ìyapa níbi méjèèjì bídí àwọn lọ́yọ́ yẹn kò náà mẹ́lẹ́hájú ahlùsùn náà wàlìjẹ̀máà ó ní alkhuruju amma kana alayhi nabiyyu sallallahu alayhi wa sallam wa ashabuhu fi aslin min usuli dee fi aslin min usuli dee mo ti sàlàyé tí jẹ́ aslu usulu dee mo ti sàlàyé lọ́pọ̀ kọ́dà ẹlòmíì tí ọba ìlú mọ́ fi sọ pé tọba fẹ́ gbọ́rọ̀ sheikh islam yìí dáadáa ọkọ̀ọ̀kọ̀ ka tí a púpọ̀ ó sì tún wá ma àwọn àfá tí wọ́n mọ̀ pa sheikh islam ẹlòmí lè mú wáyé pé sheikh islam sọ wípé tẹ̀símù adil ilẹ̀ usul wàlbẹ́dẹ́ á má padà sọ tí wọ́n kọ́ dára rán mi létí torí ọ̀rọ̀ máa ń já lura wọn so pé sheikh islam ṣe àtẹ̀frík pé ó ní tẹ̀frík láàrin usul dèn àti fúrúù dèn pé bídíà ni pé kọ̀dá ó ní tí sheikh islam sọ. So, ṣekùn eh, islam ò ṣe kò ṣe nkárò ṣíṣe tefrik nítorí ṣe nkárò ni táwọn èèyàn táwọn mùtàkàlímù ọ̀rọ̀ tábà lé lórí mùrùpá get lára tí ọ̀rọ̀ tábà lé lórí òní pé òṣùlù dé irú ẹ̀rí báyìí làwọn ọmọ gbà bẹ́ẹ̀ àwọn òní gba ẹ̀rí báyìí ìtí ṣekùn islam ṣe nkárò torí pé ṣekùn islam gàgà ló mùsùlùmí yẹ àwọn sàbí ànábìwá muhammed sallallahu alayhi wa sallam orí rẹ̀ wọ́n sì wà asùdíè ẹni tó clear nínú tíra àti sunna anabi wa Muhammad definition sheikh islam gani táwọn sàbẹ panu pọ̀lẹ́ lórí àwọn sàbẹ wọn ò sì ṣe yapa ẹnu rárá bó ti wulẹ̀ kọ́ ma níbi usuludíè ṣùgbọ́n wọ́n ṣe yapa ẹnu níbi kíni níbi furuudíè wọ́n ṣe yapa ẹnu kódà wọn bára wọn jà lérí alámọ̀rí furuudíè ìyapa ẹnu wà fún wọn níbi furuudíè kódà ìyapa ẹnu wọn yẹ ṣe lẹ́yìn ànábì wọ́n sì yapẹnu lójú ànábì wa muhammed sọlọ́lá ṣùgbọ́n gbogbo ẹ̀ ibi akẹ́tún ẹ̀sìn ni kìí ṣe bí òṣòlòdì alihamdulilayi tẹ́nìkan bá wá yapa ànábì àbọ̀ ya imam malik táǹtẹ̀ lé níbí ọ yapa hadith mi àbí ọ kódà àárín nínú ẹ̀ tó sàṣọjù ibnu abilayla ó ní pé yusuf imam malik wa illa yuqtal imam maliki lọ gba albayyani bil khiyar malam yatafarraqa ṣùgbọ́n imam maliki sọ pé kò sí ti jẹ́ khiyarul majlis ọlẹ́rìí o tọ́ba ṣe pé kíláàsì a lè ṣàlàyé eléyìí dáadáa ọ̀yapa hadith yìí àbí ọ̀yapa yìí ṣùgbọ́n yapẹ̀ torí pé mọ̀tẹ́mìn torí pé kí ni mọ̀tẹ́mìn dẹ̀lílù níbẹ̀ mọ̀tẹ́mìn kìí ṣe kọ́tẹ́yìn so tẹ́yìn bá ṣe ìyapẹ́ inú bíi mọ̀sá ìlú ìṣèhàdíyà kò lè yọ ikú nínú ahàlùsùnà wàljàmá àláìláì ìgbà wo ní kú nínú mọ́dájọ́ ahàlùsùnà wàljàmá à tó bá ṣe ìyapa ahàlùsùnà wàljàmá níbi òṣùlù díì wàyílá imam malik àtàwọn míì náà ṣe ìyapa hadithi míì tó ṣe pé àrọ́jìhù ètò tẹ̀sùn wọn ni pé khiyaru majlis wa imam malik sì gba hadith yẹn wa ṣùgbọ́n àlàyé pọ̀ ní orí rẹ̀ àwọn sàbẹ́gẹ́ bí n ta sọ àná sì sì ya pẹ̀lú kò sì sẹ́ nìkan tó yọra wọn kúrò nínú mẹ́nẹ́jọ alìsùn náà wàlìjẹ́máà mọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí náà ibn umar tẹ́ dórí tiwa náà sheikh lalbani sheikh nubas wọ́n sì ya pẹ́nu níbi àwọn masail ìṣèhàdíyà tó ní àṣepọ̀ pẹ̀lú bídíà masailu shahadiyya ni masailu tó ṣe yí pé ẹ̀rí rẹ̀ wà mọ̀tẹ́mílà àdílà <coughs> rẹ̀ wà mọ̀tẹ́mílà kìí ṣe dẹ̀lílù kọ́tẹ́ lọ́wà níbẹ̀ masailu shahadiyya nu ọ yàtọ̀ sí masailu ìkìláfíyà kìí ṣe gbogbo masailu ìkìláfíyà ni masailu ìṣahadiyya torí pé masailu ìkìláfíyà ni wà tó ṣe pé máa kádù rẹ̀ kọ̀wàkọ́wì ìtẹ́ ẹni ẹgbára lé kò strong so àìsírógì rẹ̀ yẹ ẹni ò ní jẹ́ kọ́ jẹ́ màsá ìlú ìṣèhàdíyà ó lè jẹ́ màsá ìlú kìláfíà ṣùgbọ́n kò ní jẹ́ màsá ìlú ìṣèhàdíyà tí ìyapẹ̀ ẹnu bá ṣẹlẹ̀ nípa màsá ìlú ìṣèhàdíyà á lè yọ tìtorí rẹ̀ yọ yẹ kúrò nínú manahajú ahàlùsùnà wàlùjẹ̀máà ṣùgbọ́n tó bá ṣe ìyapẹ̀ ẹnu níbi asludin alẹ́ yìí náà ti wà bẹ́ẹ̀. Ah, masailu ọ̀rọ̀ ìkí mo ti sàlàyé díẹ̀ náà masailu ìṣèhàdíyà ni masailu tó sẹ́yí pé ẹ̀rí rẹ̀ ó lè súnmọ́ra wọn ìkan tipátipá ni ó fi tẹ̀sùn wọn lérí ìkejì lápèjúwe anabiwa muhammed sallallahu alayhi wa sallam nígbà tó jagun khandakita sọ pé lára àwọn mọ̀nẹ́fìkì tí wọ́n kọ́ àwọn kẹfìrí lọ níta níwà bani kùrẹ́dọ̀ alẹ́mi sọ pé láàyò sọ́lẹ̀ yẹn na àhàdùkùn ilẹ̀ eh, sọ̀láàtà làásùrẹ̀ ilẹ̀ àyíndà bani kùrẹ́dọ̀ gbólónù ẹnì kankanu yóò gbọdọ̀ kírun àlàásàrì pẹ̀lú pọ́kápámá àyàfi lọ́dọ̀ àwọn wo bani kùrẹ́dọ̀ torí pé ọfẹ́ lọ fún wọn iṣẹ́ láabi wọn iṣẹ́ mọ̀nẹ́fìkì tẹ́ sẹ́ sọ pé gbólónù yẹn ńgbà wọn dé ojú ọ̀nà bí wọn street ṣètò nù apá bí wọn bá pín méjì apá kan sọ pé àwọn ó kírun asiri ni torí pé rí mi ti wà nù ọ̀rọ̀ ànẹ́bí náà pé tí wọn bá tó àsìkò rẹ̀ ní káṣe kí ni kàkì iná sọ̀lá àti kánẹ́t alẹ́ mìíní kìtàbà mọ́ kúta àwọn yẹn bá gbára lé àwọn akọ̀kọ́ sọ pé òun ìtànẹ́bí sọ ni pé láàyò sọ́lé yẹn na àhàdúkọ́ sàlátà làásùrè ilá ìdàbà ní kùrẹ́ ibà àwọn di ọ̀dọ̀bà ní kùrẹ́ ibà káwọn tó ṣe kíni káwọn tó kírun wọ́n sì dọ́dọ̀ ànábì ànábì ò ṣe kíni ànábì ò torí pé àti tẹ̀sùn wa kálẹ́rì kan dẹ̀lílù yẹn wà mọ̀tẹ́mì ẹ̀ ń tọ́sọ pé òun ó kírun lójú ọ̀nà ó gbára lẹ́rìí míì lérí pé ìtànàbí gbà lérò ni pé ká tètè kò túmọ̀ sí pé tí wọn bá bá wa lọ́nà kámẹ́sì kìíní kámẹ́kì àwọn kan sì gbára lé zọ́hírù nọ́ọ̀sì pé ìta nàbí sọ ni pé ẹ má kírun kò sì yapa ẹnu àbí kò sì yàtọ̀ bẹ̀ ẹ̀rí yẹ òun kálukú rí nǹkan gbé ara lé àbí òrí nǹkan gbé ara lé irú ẹ̀rí yẹ àlè tìtúrí rẹ̀ pèèyàn ní ombidia kódà kọjẹ má àlámà rìbídíà gẹ́bí àwọn ìta sọ nísìn kọjẹ má àlámà rìbídíà lára arú ẹ̀ ó ní bó ni wọ́n ti wí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ìyàpẹ̀ inú wà ń bẹ̀ nọ́ọ̀sù ni wọ́n padà fi tírítì ẹ̀ àti gbogbo àwọn ìyàpẹ̀ inú míì táwọn sàbí ṣe ṣùgbọ́n alhamdulilah àwọn sàbí ò sì ìyàpẹ̀ inú níbi kíni fi ayé aslim ní xusúlù dé làkín náà kùmà ìtàlẹ́fù fìlfòrò. so látara bí ẹ ṣe ìyàpẹ̀ inú yẹ oúnjẹ kọ́ yé wa pé ká ṣe ìyàpẹ̀ inú lẹ́yìn ìgbà tá a lérí general rules ìtààmà ti bọ̀bẹ̀ kásìyà pẹ̀lú bẹ̀ ó lè ti torí rẹ̀ yọ èèyàn kúrò níbi kíni nínú manahajo ahalusunna waljama kọ́ wá sọ di sahibul bida ẹn tó bá tún wá tó sèyà pẹ̀lú níbi aslimin usuludin àlàyé tó wà bẹ̀ lára ń táwọn èèyàn yẹ tí wọ́n fi mọ̀ yí pé ọ̀rọ̀ alámọ̀rì ti ń bá lọ so kí wọ́n tún bá kún bẹ̀ kọ́nà ọba kó sí ní rọrùn fèmí àti àwọn náà àlàyé tó wà bẹ́ẹ̀ ẹni tó sì yá pa níbi asùnmí òṣùlù dín yẹ ṣé ó ṣe ìtìzáàmù mẹ́nẹ́hájú ahàlùsùn wàlìjẹ̀má ṣé gbogbo ọjọ́ ayé rẹ̀ ètò náà ń lò lé lórí ni pé òun fẹ́ gbọ́ súnà yìí láti lè mọ ìtọ́jẹ́ mọ́ súnà ṣéèkì ibùdó tèmi náà rahmatulahi mo gbọ́ lẹ́nu wọn tí ìṣe kan pé ẹni tó bá ya pa látara wípé ó ń sojú kòkòrò súnà nàbí muhammed sallallahu alayhi wa sallam kọ ya filwake torí pé èyí táwọn sojú kòkòrò ni pé àwọn fẹ́ tọ̀ bákọ̀ súnà òun náà sì sojú kòkòrò rẹ̀ ṣùgbọ́n àgbọ̀yé lè ṣe kí ni ó lè yàtọ̀ àṣẹ pé hadafu wa ìtàn sùn nǹkan kan náà ni ọ̀nà tá a fi débẹ̀ ló ṣe kí ni ńlọ yàtọ̀ síra wọn. so tọ́ba ṣe yí pé ẹni yẹ òun náà tún wá ṣe ìtìzáàmù mẹ́nẹ́hájẹ́ ahàlùsùn náà wàlùjẹ̀máà ọ̀gbọ́dọ̀ tó bà dáàrin tó ti bọ́ se já sí pé aslumin usulu díẹ̀ ló sì kíni ló tún ká aláfàyẹ ọ̀ǹtì tó tó sàlàyé tó sì kó gbogbo mọ̀wánẹ̀ tó kò kú fún ìyẹn ni pé ó tún gbọ́dọ̀ sí tẹ̀bdí almuayyan kó sì tààyè nù pé ẹni yìí o sọ́ọ́hìbọ̀l bèdà tó fi sàlàyé torí pé ẹ̀rí wà lọ́dọ̀ àwọn sálàfù lérí ìyẹn náà àwọn sẹ́lẹ̀fù sọ́ọ̀lẹ̀ mi ṣe mistake níbi aslimina usulu dé wọ́n ṣe mistake alhaki ẹ̀ńtọ́ kọ́ almusadrak ọ̀tá asára pẹ̀lú tàṣáyò àbí ọ̀tá asára pẹ̀lú ẹ̀ ìyẹn ni pé ọ̀lápá pẹ̀lú ṣíà ṣe ṣíà àbí ọ̀lápá ọ̀lápá kọ̀tádà ibnu dàámà ọ̀lápá pẹ̀lú kọ̀dàríyà mùrùpàgẹ́tì sí ibnu khuzaima ọ̀yapa àwọn kankan níbi sifat ṣùgbọ́n táwọn sẹ́lẹ̀fù sọ́ọ̀lì máa ń sọ ní pé ẹni yìí sì ìtìzámù mẹ́nájú alùsùnà ṣùgbọ́n àtọ́ á fi kádà ó ṣe mistake níbi àlámàrí yìí yàtọ̀ sẹ́ni tó ṣe wípé kò sí tó kàn án pẹ̀lú mẹ́nájú alùsùnà ìjẹ́mà aslan bí kò pé rẹ̀ ní aṣáàrí àbí mọ̀tẹ́sílẹ̀ àbí sufi àbí ṣíì ẹ pé ó ń gẹ́ orí kìlọ̀ mọ́ àlámàrí ẹ̀ ní orí ìbàjẹ́ ìyẹn yàtọ̀ àti ṣe ìyàtọ̀ láàrin rẹ̀ gbogbo rẹ̀ náà sì ní àwọn sálẹ̀fì sọ́ọ̀lẹ̀ ni a sì ṣe ìyàtọ̀ mẹ́nu alaye míì tí mi ọba rántí something àbí pẹ̀lú pé kò sí àsìkò tó torí time ti lọ ọ wà níbi àwọn àlàyé tí mo ti ṣe lọ kọ́ńdà tí màá fi parí ẹ̀ o ní pé látàbíà fi masáìl al-ishihad ìyẹn náà sì ti wọnú àwọn kan tí mo sọ́sìn sókè sáà ní pé alámàrí bídíà alámàrí tí kọ́ rọrùn tí ó ṣe pé ọ yẹ kéèyàn sọra fún alámàrí fatuwa gan generally alámàrí tí ọ̀rọ̀ rùn ni tó ṣe pé ọ yẹ kéèyàn máa bẹ̀rù orí ara ẹ̀ nípa fatuwa kó rí pé nítorí wọn ṣe fatuwa ń pa rẹ̀ wàláhùn lazim tọ́pìkì yìí ẹni tí ó sì lè jẹ́rìí sí wa ìgbà tá a bá ti ṣe gan nínú àwẹ̀ mọ́sọ́fẹ́ ni ẹ wípé kó sì ní sùúrù torí pé mo fẹ́ ka gbogbo tí àwọn sálẹ́fù sọ́ọ̀lì tí wọ́n pè ní bídíà mi ò tí ì àwọn tí mo gbà lérò pẹ̀lú sálẹ́fù sọ́ọ̀lì ó ní sàbẹ̀ torí pé àwọn tí ó wà lẹ́yìn wọn kọ́ rọrùn láti kó kíní wọn jọ gbogbo táwọn sàbẹ̀ pè ní bídíà àtàwọn tàbí ẹ̀ mo ní mo fẹ́ kàtà ńgbà ń bá kàtà mo tó lè selection torí pé mo fẹ́ ṣe rọ́tù rẹ̀ mọ́ sálẹ́fù sọ́ọ̀lì ni láti lè wá ṣe mo gbọ́dọ̀ kàn yẹn lọ́ba yẹ pé ntí wọ́n pè ní bídíà nínú musonaf abdulrasaq àbí ibn abi sheba lọ́dọ̀ àwọn sọlẹ́fì sọ́ọ̀lẹ̀ èyí tó bá sápamọ́ ọyẹ ó ṣèṣì sápamọ́ nípa bàṣàríyà ni. so alámẹ̀rí fatuwa fún rẹ̀ ntọ́ dẹ́líkẹ́tì ni kátó a sọ pé alámẹ̀rí bídíà gángan tó sọ pé àìmọye àwọn nǹkan míì ẹni ọ wà ní orí rẹ̀ táwa náà sì ti ń rí nísìnyí pẹ̀lú àdẹ́wò ti ń sẹlẹ̀ kódà àwọn lẹ́lòmíì yọ pàdé ẹlòmíì kò ní kí yóò ní pé sọ́hìbùl bídíà ni kọ́nà ọba kí ọ̀sán wa ètò ọba jẹ́ mistake kọ́nà ọba kí ọmọ sàṣe àforíjìn ètí ọjẹ́ sọ̀wábù mẹ́ kọ́nà ọba jẹ́ kí a lò subhana kalahuma wa bihamdik nashadu allah ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk